السلام عليكم ورحمة الله وبركاته أقبل فون والله وبا kọ́lọ̀n kó gba ọpẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀n kó gba ìjọsìn wa dáadáa nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀n má jẹ́ ó bàjẹ́ gbogbo tí a ń fẹ́ dáadáa kọ́lọ̀n má ṣe ṣe fún wa èyí tí a fẹ́ ní aburú kọ́lọ̀n kó sí ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀n gbádùn ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ìṣesí wa ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ halkot ilmiya ìmákójọ lẹ́ni tó jókòó tí a rọra wa létí ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam ń ṣe sọ pé mọ̀ṣítàmà akọ́ọ̀mù fi baytin min buyutillah àwọn kan ní kójọ àwọn kan ní kójọ nínú ilé kan nínú àwọn ilé ọlọ́wọ́n ọba yẹtùlúùnà kìtàbà Allah kí ni wọ́n ṣe nù bẹ̀ wọ́n ka síra ọlọ́wọ́n ọba síra wọn létí wàyàtàdàrọ̀súnàhù fíìmà bẹ̀yìnáhùn wọ́n wá ń ṣàlàyé ìtumọ̀ síra ọlọ́wọ́n ọba àti ohun títíra ọlọ́wọ́n ọba kó sínú wọ́n ń ṣàlàyé ẹ̀fúnra wọn illa nazalat alaihimul malaika àyàfi kó jẹ́ wípé àwọn màláìkà àwọn màláìkà aláàánú àwọn màláìkà onídẹ̀ra wọ́n sọ kalẹ̀ sí wọn láàrin nazalata alayhim màláìkà àwọn màláìkà máa sọ kalẹ̀ nazalata alayhim sakina ìfàyàbalẹ̀ máa sọ kalẹ̀ lé wọn lórí wa khashiyatuhum rahman ọlọ́ọ̀bá máa fi ìkẹ́ àfibò wọn dárò wa haffatuhum màláìkà àwọn màláìkà wọn rọ kiri ká wa zakarahumullahu fi man inda ọlọ́run á sì máa rántí irú àwọn ẹni bẹ́ẹ̀ ati ẹ̀ àti lọ́dọ̀ àwọn tí wọ́n wà lọ́dọ̀ ọlọ́run tí ẹ̀rí abdul shakur eri ẹ̀rí pé òun náà halkọ níbi ti ń ṣe wá sí ẹ̀rí pé abdullah òun sulaiman àwọn màláìkà ọlọ́wà máa fi wá ṣe ìyọrùn pé ẹ̀rí àwọn ẹni tèmi lélẹ̀ kọ́nà má ṣe ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ló fi jẹ́ pé ìmájókòó lẹ́ni tó ń gbọ́rọ̀ náà lẹ́ni tó ń sọ̀rọ̀ náà oore tó wà ń bẹ pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ oore tó wà ń bẹ pọ̀ lọ́pọ̀lọpọ̀ ọlọ́run bá ní wàmán ahsanu qawlan mimman da'a ila Allah ní kalẹ̀ tó fi ń da jùlọ nínú ọ̀rọ̀ tó dà gẹ́gẹ́ bíi pé tó dà gẹ́gẹ́ bíi ẹni tó ṣe wípé ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ ọlọ́run ọba ni dáa ila Allah ó ń pè àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run wa amila saliha bó ṣe wá ń pè àwọn èèyàn yìí ohun tó ń pè àwọn èèyàn sí iṣẹ́ olóore ni òun náà wá ń ṣe wọ́n ní kí ọlọ́run wa ní ọ̀rọ̀ agbèrò tápèrò sọ́kọ tí ò ní bá wọn wọlé ẹ̀rí tápèrò bá pèrò tán kò ní bá wọn wọlé náà ni ìyẹn nígbà táwọn agbèrò máa ń pèrò nìyẹn ṣùgbọ́n agbèrò wọn kì í pèrò mọ́ kágbèrò orero orero wàhálà ti ti wọ́n jọ kọ̀ǹdọ́kítọ̀ nìyẹn láyé ìgbà kan tágbèrò ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n máa ń ṣe nìyẹn ìyẹn ni Yorùbá fi máa ń ṣàdúrà yẹn pé kọ́nà máa ṣe wá ní agbèrò tó pèrò tí ò ní wọlé agbèrò gan ti àwa pèrò mọ́ sí àwọn kan gbowó ni kọ́nà pé ṣe àmì ìrìnbọ̀ kan so ní àwọn ẹni ń pe àwọn èèyàn yìí àwọn náà tún ń ṣe wàkọ́ọ̀dà àwọn náà máa wá fi rinlẹ̀ bá àwọn mùsùlùmí ni àwọn ẹni tó dáa jù lọ́nú ọ̀rọ̀ òun náà lẹ́ni tí ń pèpè lọ sí ojú ọ̀nà ọlọ́run ọba àlekẹ́ ọlá ìmá pèpè sí ojú ọ̀nà ọlọ́run ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ anábì sallallahu alayhi wa sallam ó ní ballighu anni walau aya ẹ sọ fáwọn èèyàn sallallahu alayhi wa sallam kódà tó aya kan ló bá gbọ́ lẹ́nu mi ló yí ìwọ náà gbìyànjú láti sọ fẹ́ lónìí ìwàrúbà mubalẹ̀ àwọn mìíràn sáàmì mélòó mélòó ń gbà mí ìwọ tó gbọ́rọ̀ gbọ́rọ̀ ni ẹni tó lọ sọ fún nínú àánú ọlọ́run ọlọ́run lè ní kó tún gbọ́ yé sọ gan lọ ìwọ gbọ́ pà sọ̀rọ̀ sọ́run máa lọ sọ fún pé sọ báyìí ọlọ́run lè fún lóye àwọn nǹkan tí wò rí yọ jáde ẹ̀rí àfàwà àbúrẹ́ rà rọ́bì ara rẹ̀ nígbà tó gba islam ẹni tó gba islam lọ́wọ́ ẹ̀ oúnjẹ tùfẹ́ẹ̀l àdáòsì tùfẹ́ẹ̀l ìdáòsì tí wọ́n bá dárúkọ ẹ̀ láwùjọ ẹ̀rí pé ọ̀gọ̀rọ̀ wa àmẹ́ tó ń jẹ́ ṣùgbọ́n ló pe àbúrẹ́ rà sẹ́sìn ẹ wá wọlé ní gbogbo wa la mọ àbúrẹ́ rà gbogbo onúlé ló máa ń gbọ́ pàbúrẹ́ rà torí pàbúrẹ́ rà tẹ́ rí ẹ ó gba islam níbi ọdún kẹjọ nígbà tí ànábì sallallahu alaihi wasallam tó ti ṣe ìjìra gbogbo tábù rírà lò pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam kò ju ọdún méjì àti àbọ̀ lọ ni Abu Hurairah lò pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n Abu Hurairah òun ló gba ọ̀rọ̀ ànábì fún wa eléyìí tó pọ̀ jù nínú gbogbo Abu Hurairah àwọn nǹkan bíi méjì ó jẹ́dí tó fi jẹ́ kóun ní ọ̀rọ̀ ẹ̀ ìgbà tó fi gba ìsìláàmù yìí ó rí gẹ́gẹ́ bíi pé ah àwọn èèyàn kan ló ti wà ní ìsìláàmù látijọ́ yìí wọ́n ti kó ìfà lọ wọ́n ti kó ìmọ̀ lọ ó wá pa gbogbo tó ń ṣe iṣẹ́ ni ọjà ni ó pa gbogbo ẹ̀ sí ó ní lazamtu nabiyya sallallahu alaihi wasallam ala batni ó ní ẹ̀rí mi tẹ́ rí mo ṣe sọ̀hábà mo wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lẹ́ni tó tẹ̀lé kiri gẹ́gẹ́ bí ẹ tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àlàbátòlè lórí kí ni mo sọ lówó lè kéwú òun náà lè bí torí pé kò sí kí àbúrera fẹ́ jẹ ebi ni ó wá lo gbogbo ìgbésí ayé ẹ̀ ó lò pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ọ ń pè àwọn kan ní ashabu sufa àwọn ẹni yìí mọ́ṣáláṣí ni wọ́n máa ń gbé wọn ò ní tó fẹ́ jẹ wọn ò ní tó fẹ́ mu sọdakọ́ọ̀tì sàárà táwọn èèyàn bá gbé wá òun náà lànà bí máa ń gbé fún wọn sọmọ bá lè wọ̀ntán láti wọn máa ń jẹ àwọn eléyìí wọ́n wá lẹ́yìn tó ń kẹ́kọ̀ọ́ ẹni tó wá jẹ́ olórí wọn òun ni Abu Hurairah radiyallahu anhu bábù Hurairah bó ti wá wà pẹ̀lú wọn ní gbogbo ìgbà Abu Hurairah radiyallahu anhu ó ń sallallahu alaihi wasallam lẹ́yìn tí ó jáde sallallahu alaihi wasallam kò kí ń fi ànábì ilẹ̀ nígbà kankan láàrin ìgbà tó gba tí ànábì bá dìde lóru àbúrírà ti rí ló fi jẹ́ pé ń gbà míì àbúrírà á ní ìlú òjíṣẹ́ ọlọ́wọ́n ọba àlékí ọlá mo rí wípé tí o bá fẹ́ kírun o máa ń dákẹ́ lọ máa wákọ̀ rí pò ń jẹ ẹnu ilé ànábì sọ̀rọ̀ máa lè wọ̀sẹ́là kí ni ohun tó ń jẹ lẹ́nu ànábì àmì àwọn tí mò ń jẹ lẹ́nu àdúrà báyìí ni mò ń ṣe àbúrírà tó bá gbọ́n tí ànábì sọ̀rọ̀ máa wà lè wọ̀sẹ́là tó bá gbọ́n tó sọ àbúrírà tún níwèé tí wọ́n tó máa ń kọ́ kalẹ̀ sí lójú ayé ànábì sallallahu alaihi wasallam tí ànábì bá sọ̀rọ̀ àbúrírà kọ́ sílẹ̀ lójú ayé ànábì sallallahu alaihi wasallam àbúrírà gbogbo gbà ó tún máa ń revise àwọn nǹkan tó bá kọ́ sílẹ̀ mélòó mélòó àwọn èèyàn mélòó ló wá ní máa ń kọ́ nǹkan sílẹ̀ lénìí tá a bá ń gbọ́ wá sí ṣùgbọ́n àbúrírà òun máa ń kọ́ sílẹ̀ ni tó bá wá kọ́ sílẹ̀ á tún revise àbúrírà ń jọ́ kọ́rọ́ tó fi pánú láti fi kọ́ ẹ̀kọ́ torí pé téèyàn bá fẹ́ kọ́ ẹ̀kọ́ láyé ẹ̀kọ́ ìkọ́nú àwọn àfà nínú tíra alimọ́mù muslim wọ́n pe orúkọ àfà yẹn ní yahya yahya yìí òun ló sọ̀rọ̀ ifú ìmọ́mù muslim ó ní láàyò náà lọ́lọ́ ilm bi rahati al-jismi ó ní ṣe rí ìmọ̀ èèyàn lè lépa bá pẹ̀lú gbẹ̀dẹ́mukẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìsinmi rárá o yunalu lẹ́yìn bí ṣàdáhìd ìnira lèyàn máa fi ń kó ìmọ̀ jọ ìmọ̀ ohun tá ń pè ní ìmọ̀ a kì í rí pẹ̀lú pé kí ni pẹ̀lú kéèyàn má dààmú ẹni tó bá fẹ́ ní ìmọ̀ ẹni tó fẹ́ kó ìmọ̀ jọ a máa ń dààmú fún ìmọ̀ ni wọ́n ní al-ilmu yu'ta wala ya'ti ìmọ̀ tẹ́sí rí èèyàn máa ń lọ bá ìmọ̀ ni o ìmọ̀ kì í lọ báyọ̀ o kó wá jókòó sílé kó wo pé bàbá mi onímọ̀ ni bàbá mi àfáà ni ìlú wa ìlú mọ̀ ni ó wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ ìmọ̀ ò bẹ́ẹ̀ o èèyàn máa ń wá ìmọ̀ ni o Abu Rira radiyallahu anhu ní ọjọ́ kan ó wà ní mọ́ṣáláṣí ebi máa ń pa Abu Rira tó jẹ́ wípé nígbà míì Abu Rira máa ń dákú Abu Rira ó máa ń dákú radiyallahu anhu látàrí ebi inú afẹ́ ilé lẹ̀pọ̀ ó wá wà mọ́ṣáláṣí ń jọ́kọ abubakar rọ́dí aláàánú abubakar bá kọjá abúrera bá dọ́gbọ́n sálámọ̀ sí ṣe mọ́ kébí máa pààyàn kéèyàn réèyàn kan kọjá kẹ́ẹ́dọ́gbọ́n sálámọ̀ sí kẹ́ ṣojú bá kan pé wẹ́ẹ́ bóyá ta bá tiẹ̀ kí elé ó lè wò wá ṣùn pé ah abúrera tí ó ti jẹun abúrera kí ló ṣẹlẹ̀ kò tiẹ̀ bí ó lábúbákiri kan gbẹ̀gbẹ́ òun kọjá ni làbúbákiri bá lọ rọ́dí aláàánú ó ní ah òun ò bábu bákìrì ò tiẹ̀ ṣàkíyèsí ṣe mọ̀ wípé tí ìmọ̀ home fi wùjú hehe mìíràn àtàrí sùjúd àwọn tí wọ́n bá ń kírun ibi orí wọn báyìí láti máa ń mọ̀ ẹni tí ebi bá ń pa náà a máa ń mọ̀ látara ìṣesí wọn ọlọ́run bá lékè ọlá ó ní àwọn èèyàn kan wà láyà tàlúùnà náà ìlẹ̀hàfà ẹni tí máa ń tijú ni wọn ebi ń pa wọn ṣùgbọ́n wọn ní bí àwọn èèyàn wọn ò ní lè tọrọ ṣùgbọ́n wọ́n ní bùkátà ara wọn ta'rifuhum bisimahum la yas'aluna an-nasa ilhafa ọlọ́run ní àwọn àmì tẹ́ bá ti rí báyìí pé á ah, ebi ń pa àfa yìí ẹ rí bàfà ìṣe ń wò ní ebi ń pa àfa tí mo wò ní la yas'aluna an-nasa ilhafa wọn ò ní bí àwọn èèyàn látara kí ni ìtìjú torí ọmọlúwàbí ọmọlúwàbí máa ń tijú ọmọlúwàbí kò ní ìrọlọ́rùn kó máa tọrọ ìjọmọlúwàbí náà wà ní pé kéèyàn náà dá dúró abúrérà ò lè tọrọ ṣùgbọ́n wò pé wẹ́ bóyá ó máa dámọ̀ látara fíìmọ̀ o nígbà tí Abubakar kọjá lọ rọ́dí aláàánihù Umaru náà bá tún kọjá rọ́dí aláàánihù òun náà kọjá ní ẹ̀gbẹ́ abúrérà ebi sì pọ̀ tó ń pa abúrérà Umaru náà ó bá tún sálámọ̀ sí Umaru náà kéèyàn ọdọ́gbọ́n dáyọ̀ dúró kó má bá sáwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ó náà ti ẹ̀rí rí kọjá lọ nígbàtí tí sọ̀rọ̀ máa lè náà wá ń bọ̀ bó ṣe sálámọ̀ sí báyìí ah, ah, bá rẹ̀ ìrà bá fa lọ́wọ́ ó ní bá òun lọ ó ti bẹ̀ pé ah èmi ń fa àbú èmi ń fa àbú nínú àánú èèyàn kan bá gbé wọ́n gbé ìyẹn ni sọ́dákọ̀ ẹ̀rí ẹni tí ó bá lọ sí àwọn àyè kan láti kẹ́kọ̀ọ́ irú àwọn ìṣesí èèyàn á ṣàkíyèsí ẹ̀ pàápàá jùlọ téèyàn bá lọ sílẹ̀ haúsá ní àwọn àyè yìí tẹ bá jẹ́ akẹ́kọ̀ọ́ nínú tẹ máa rí nírú àwọn nǹkan báyìí ó pọ̀ nú àwọn èèyàn kọ́nà bá wa túbọ̀ ṣe àlàáfíà sí ilẹ̀ tá ń sọ yìí ní àwọn ọgbà tí ò ti sí wàhálà pé àwọn èèyàn ń jagun wọn ń pààyàn tó ń dà lóru yìí tẹ́ bá débẹ̀ yẹn bóyá ẹ̀ mọ̀yàn rí rárá wọ́n á gbà yín lálejò ilẹ̀ haúsá òun ṣèlú téèyàn máa ń lọ tó máa ní èèyàn báyìí mo fẹ́ lọ bá kò dí dandan tó bá lọ ilẹ̀ haúsá kódà kó má mọ̀yàn yìí mẹ́ tó bá ní bùkátà tó fẹ́ lọ bí ya ń bẹ̀ wà lọ bẹ̀ pẹ̀lú àlàáfíà gbogbo bí tó bá dé wọ́n rẹ́dì láti gbẹ̀ ẹ́ lálejò ṣẹ́wárí àyè yẹn tí ìyàn bá wá débẹ̀ láàárọ̀ kùtùkùtù gbogbo àwọn tó jẹ́ student kò sí tó ní kálukú fẹ́ jẹ kò sí tó ní kálukú fẹ́ jẹ ẹ̀kọ́ ma ẹ̀ máa kẹ́kọ̀ọ́ tẹ fẹ́ kọ́ ni nínú àánú ọlọ́run ọba ẹ̀kọ́ rí èèyàn kó lè gbé náílọ̀ wá bóyá mọ́sà ló wà ń bẹ̀ ẹlòmíì lè gbé náílọ̀ wá bóyá ráìsì ló wà ń bẹ̀ ẹ̀ wá da gbogbo ẹ̀ pọ̀ ìyẹn làwọn ọmọ lè kéwú òun lẹ máa jẹ àwa náà bá wọn jẹrú ẹ̀ torí pé ẹ̀kọ́ ẹlòmíì lè fẹ́ kẹ́kọ̀ọ́ pàápàá jùlọ àwọn tí ọlọ́run bá máa ń fi ẹ̀kọ́ rọ̀ lọ́rùn jù àwọn èèyàn tí ò lówó ni torí pé ẹni tí ó ní owó ó ti ní àwọn agbára kan tọ́mọ náà lè máa òkè kí la tún wá tẹ́ bá sì wọ àwọn tó ń kàwé náà ẹ̀rí pé àwọn tó máa ń ẹ̀zẹ́ẹ̀lì jù pé ah, ó gbárí àwọn ọmọ mẹ̀kúnnù ni. ìtọ́nà tọ́lọ́ bá fẹ́ ṣàánú nínú wọn á tètè pé à káwa náà ya kàwé dáadáa o káwa náà mọ̀ dáadáa o ṣùgbọ́n mo lówó complain bàbá ẹ̀ ti wà tó fi máa jẹ́ md gbogbo àwọn tó kàwé wọn a máa wà ni tí n tó ń le káàkiri bá sì rí n tó ń léèyàn èèyàn kì í sáré eléyìí ni òfin máa ń ṣẹlẹ̀ sọ̀rọ̀ wa ó gbé wàrà wá wàrà ní milk cheese nígbà tó wá gbédé àbúrérà inú ẹ̀ dùn oúnjẹ ti dé báyìí nígbà tá tó wo oúnjẹ ti dé ànábì sallallahu alaihi wasallam ó bá ní kó lọ pé àwọn ashabu suffa wa àwọn tí wọ́n jọ ń gbénu mọ́ṣáláṣí tó jẹ́ pọ́ ọmọ kéwú làwọn náà á òǹkà wọn ti pọ̀ díẹ̀ ojú àbúrérà wò báyìí pé á ó dí òdí ìyó èmi nìkan ànábì sallallahu alaihi wasallam ó ní tún lọ pé àwọn tó kù wá ó dí òdí lè yó èèyàn kan ànábì sallallahu alaihi wasallam èèyàn kan yìí ebi ti fẹ́ yọ ojú ẹ ó tún wá ní ó lọ pé àwọn ọmọlé kí ó tó kù wá ó lóun bá lọ pè wọ́n wá ànábì sallallahu alaihi wasallam ó bá gbé wàrà ifóhun kò tiẹ̀ sọ pé ó yà bú rírà ìwọ ìyá àpòrí ó ní ó yá ìnà àkìrọ̀ lẹ́kọ́ọ̀m ìnà sáàkìyà lẹ́kọ́ọ̀m àkìrọ̀hùn ṣùrùbà ẹni tó bá ń fún àwọn ọ̀yàn ní nǹkan mu òun ní máa ń mu gbẹ̀yìn ṣẹ̀mẹ́fà yé òrí bẹ́ẹ̀ mọ́ lẹ́nu ẹ wo transformer tí wọ́n ń pín káàkiri ládùúgbò transformer àwọn transformer kéékèèké yẹn gbogbo ilé tẹ́ bá ti rí bóyá cda kan ṣíàmà nǹkan wà ń bẹ̀ àbáwọn mẹ́mbà kan ni ṣẹ́bẹ̀ páwọn olórí àdúgbò nígbà tó gba àwọn transformer ẹ tí ò pé ó dẹ̀ kọ́ wo àwọn common people pé rárá o nígbà tí ò ti pé ó yẹ káwa tá a jó lórí ṣiṣẹ́ lórí bó ṣe máa pé ni tó ń gbà tí ò ti pé àwọn tó jọmọ lẹ́yìn tí wọ́n bá wa ṣe meeting àwọn ni ẹja àkọ́kọ́ fún transformer ṣẹ́bẹ̀ pa yóò ṣe yẹn mọ́lé ni bó ti yẹ ká ṣe é nìyẹn ẹni tó jẹ́ olórí àwọn ọmọlẹ́yìn ò tí jẹun ẹ̀yin jẹun wọ́n sọ pé ráìsì wọn ẹ̀yin jẹ ráìsì ọ̀fẹ́ wọ́n ní kò sí fuel fuel scarcity ẹ̀yin wa mọ́tò ẹ̀ dàbí àwọn ẹni rẹ̀ Umar radiyallahu anhu nígbà kan iyàn ó ṣẹlẹ̀ nínú òlu nílùú òlu Mọ̀dínà tí ẹ bá rí ara Umar ara ẹ ti ṣì tẹ bá rí Umar ara ẹ lẹ́tí máa kọ́kọ́ mọ̀ pé iyàn ó ń jà wọ́n nínú òlu torí pé Umar fún rẹ̀ gan kíní yẹn ti hàn lára ẹ̀ kí sì ló bí ni wípé àwọn máa ń gbéra wọn sípò wípé olórí ni wá àwọn ọmọlẹ́yìn ò tí ì jẹun àwa wá fẹ́ jẹun bó ló ti fẹ́ jẹ́ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ tóore bá ń bọ̀ ẹni tó jó lórí akọ́kọ́ jẹ́ kóore yẹn kan àwọn ọmọlẹ́yìn náà ṣáájú kó tó dọ́dọ̀ tiẹ̀ tí aburú bá ń bọ̀ olórí ló máa kọ́kọ́ lọ fi ara gba aburú káburú tó dé ọ̀dọ̀ titi ẹ̀ àwọn tó ń jẹ olórí nìyẹn ṣùgbọ́n láyé lénìí tógun bá ń ṣẹlẹ̀ kò ní lọ́dọ̀ àwọn olórí ẹwà àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ káàkiri tó bá sọ pé boko haram ń jàǹbì kan àwọn mẹ̀kúnnù mà lọ ń pa àwọn mẹ̀kúnnù lọ ń pa torí pé ẹwà olówó ẹ̀rí pé wọ́n ń create another state fúnra wọn ni ẹ̀rí pé kò ń sìn wọ́n ti pín sí méjì àbí bẹ́ẹ̀ kọ́ ni tẹ bá ti kọjá bridge ọbalẹ̀ndé yẹn ń sìn ẹ̀ mẹ́fà another Lagos entirely ẹ wo àwọn àyè kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá fẹ́ kọ́lé wọ́n gbà míì wọ́n lè kọ́ síbi tí barracks wà wọ́n lè kọ́ síbi tó mi wà sódà tí nǹkan kan bá ṣẹlẹ̀ àwọn ti lọ pẹ̀lú boat kí ló fà àwọn olórí wọn kì í ronú àwọn ọmọlẹ́yìn ohun tó bí nìyẹn nígbà tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ Abu Huraira anabi sallallahu alayhi wa sallam ó ní kó wá máa fún wọn kó máa fún wọn mu Abu Huraira bá bẹ̀rẹ̀ sí gbé fún oníkálukú tó bá ti gbé fún èèyàn kan báyìí ẹni ìyá mu gẹ́ẹ́ kan báyìí ni tó bá ti mu gẹ́ẹ́ kan báyìí ẹ wo iṣẹ́ àrà tọ́nà ọba ṣe inú àbáyọ kò ní lè mú mi mọ́ kí wọ́n gbé míìkì kọ́ọ̀pù kan wá sínú mọ́ṣáláṣí ìbáṣepọ̀ tó yìí ṣe ibi ti pa gbogbo wa a jẹun bóyá láti over twenty four hours wọ́n wá gbé míìkì dé kò tún ṣe gàrí o kò ń ṣe ẹ̀bà o kò ń ṣe sẹ̀mó kò ń ṣàmàlà míìkì ni wọ́n gbé wá nígbà tí oníkálukú wọn bá ti mu bẹ́ẹ̀ báyìí kò ní lè mú mí mọ́ gbogbo inú ẹ̀ máa kún ni nígbà tí wọ́n wá mú tí gbogbo wọn mú ní ìrántí òǹkà yẹn ni but wọn ò lè dín ní fọ́ọ̀sì nígbà tó ní kálukú ti wá mú ó wá kan àbúrérà ànábì sallallahu alaihi wasallam ó wá ní ishirop àbúrérà ní èmi náà bá wá mú gẹ̀ẹ́ kan nígbà mo mú tán ànábì tún ní ishirop ó ní òun tún wá mú gẹ̀ẹ́ kan sí i ó nígbà tánàbì tún ni ó yá mu á ó ní ànábì kò síbi tí mo fẹ́ mu sí mọ́ gbogbo inú mi ti kún ẹwu tá à ń sọ kéèyàn kọ̀ rọra mu gẹ́ kọ̀ọ̀kan báyìí nígbà tí ó wá mú tán ànábì sallallahu alaihi wasallam wá gbé ó wá gbà ànábì wá mú yòókù ohun tó jẹ́ pé tí a bá wò nínú àwọn iṣẹ́ ìyanu tí ọlọ́run bá ṣe fún ànábì sallallahu alaihi wasallam nìyẹn ohun tó jẹ́ pé kò tó èèyàn kan mu àwọn jọmọ́ tí wọ́n dín fọ́tì wọ́n sì mú gbogbo wọn sì yò so ìyẹn ni àkọ́kọ́ nínú ìgbésí ayé tí Abu Huraira lò lórí ebi lórí ìyà lórí ìṣẹ́ ó fi sin ọlọ́wọ́n ọba látara ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó máa ń bẹ pẹ̀lú ànábì gbogbo gbà ni ìyẹn bí wípé ó jẹ́ kí Abu Huraira kó ìmọ̀ tó pọ̀ kó rí nígbà abu abúrera ti jáde tí anabi sallallahu alaihi wasallam ń jáde láyé abúrera nǹkan ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ kí ó ẹ̀zẹ́ làwọn sọ̀hábà tó kù nípa hadith torí pé àwọn tí wọ́n gba hadith iwájú yẹn wọ́n jẹ́ bi mẹ́fà nínú wọn òun ni abdullahi ibn umar abdullahi ibn amr ibn al ìyàwó Aisha radiyallahu anha Abdullahi ibn Abbas àti Jabir so hadith Abu Hurairah ló wá pọ̀ jù nínú gbogbo wọn àwọn èèyàn wá wò wípé ah, nígbà yí Abu Hurairah náà ni kí ló dé gbogbo ọ̀rọ̀ Abu Hurairah ma rí hadith fún ni ṣá gbogbo tó bá ṣẹlẹ̀ ni Abu Hurairah máa rí hadith fún kí ni tó fà gbogbo gbà aṣá máa ṣe hadith ni kọ́lá rasulullah kọ́lá rasulullah àwọn bí nǹkan ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ kí Abu Huraira kí hadith ẹ pọ̀ jù nìyẹn tafarraha li tahdith Abu Huraira ó fi àsìkò lẹ̀ láti máa kọ́ àwọn èèyàn ní hadith àwọn nǹkan tó kọ́ tó gbọ́ lórí ẹnu ànábì ó bẹ̀rẹ̀ sí spread yẹn àwọn wò pé ah, nìkan ni sọ̀hábà ni bóun ni hadith ṣe wá pọ̀ èyí lè sọ wípé àbúrera hadith yẹn pọ̀ jù amma ikhwanuna minal muhajirin ó ní ẹ̀rí àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ ara mọ́kà tí wọ́n wá láti mọ́kà tushghiluhum at-tijara afẹ́ ta afẹ́ rà òun làwọn bá kiri torí pé àwọn ará mọ́kà àjòjì ni wọ́n ní mọ̀dínà wọ́n ní ilẹ̀ tí wọ́n fẹ́ fi dáko dùn lánìí ìlà sókò ni ọmọ ìyá wọn tó bá jọ wà pẹ̀lú nínú àwọn àǹsọ́rí torí ànábì sallallahu alaihi wasallam akha bainahum ó ṣe ìjọmọ̀ ìyá láàrin àǹsọ́rí àti àwọn muhajirun á mú èèyàn kan tó wá láti Mọ́kà gẹ́gẹ́ bó ṣe mú Umar ó fún Rọ̀bíà pé rẹ̀ Rọ̀bíà àlejò ẹlẹ́lẹ́yìí bó ṣe ṣe fún gbogbo àwọn sọ̀hábà nìyẹn àwọn ní ọjà ni wọ́n lọ tó ṣe rí mọ̀ tìjà rọ àwọn tó jẹ́ ará Mọ́kà yìí afẹ́ta afẹ́ra òun ni táwọn bá kiri wa amma ikhwanuna minal ansar ó ní ṣùgbọ́n àwọn ọmọ ìyá wa nínú àwọn ansọ́rí tushkhiluhum az-zira'a afẹ́ lọ sóko afẹ́ lọ sóko òun ni táwọn bá kiri táwọn ará mọ́kà táwọn bá ti lọ sí ọjà láàárọ̀ àwọn ará oko náà lọ sí ọjà àwọn á lọ sí oko ìyá àwọn ará mọ̀dínà ṣùgbọ́n ohun tó jẹ́ àdáwọ́sí ó ní òun ń ṣe kí ni o òun ń lò gbèsè ayé òun lórí ìmáfebi panú pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ohun tó jẹ́ kí hadith Abu Huraira kó pọ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó wá ń ṣe kí ni ó ń ṣe sahadis kódà nígbà yẹ Umar àwọn èèyàn tún fẹ́ stop ẹ pé hadith tó kò rárá ìyẹn jẹ́ ohun tí ó jẹ́ wípé hadith ẹ fi pọ̀ àwọn ẹlòmíín wà nú àwọn sọ̀hábà tó jẹ́ pé hadith tí wọ́n gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam ó pọ̀ ju tàbú ìrera lọ ṣùgbọ́n àwọn ojúṣe dáúlà gẹ́gẹ́ bí abubakri kò sẹ́ni tó lo àsìkò pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tó dà gẹ́gẹ́ bí abubakri umar àti àwọn mẹ́wàá tí wọ́n gba sátífíkẹ́ẹ̀tì àlùjànnà látòrí ahọ́n ànábì sallallahu alaihi wasallam kò sẹ́ni tó súnmọ́ ànábì tó wọn ṣùgbọ́n àwọn ẹni ojúṣe ìlú ojúṣe ìlú kò jẹ́ kí wọ́n ráyè láti máa kọ́ àwọn èèyàn ní hadith ẹni tó jẹ́ àmírù bó ni international relationship bó ló ṣe fẹ́ lọ pẹ̀lú àwọn tó wà nílùú mi àwọn tí wọn kì í ṣe mùsùlùmí bó la ṣe fẹ́ mójútó ọ̀rọ̀ ìlú òun làwọn mójútó so ibi tá a ti ń bọ̀ ni wípé ó tó dáa jùlọ náà ní dáwà abúrera tó wá ṣe gbogbo eléyìí ẹni tó pe abúrera sí ẹsẹ̀ tùfẹ́ẹ̀lì àdáòsì kò sẹ́ni tí ó gbórúkọ ẹ̀ ṣùgbọ́n látara aṣẹ́ tó ṣe ó ṣiṣẹ́ lórí àbúrera àbúrera ló wá di ẹni tí ayé mọ̀ gbogbo ohun tí àbúrera bá ti ṣe ní dáadáa àdáwùsí àmàgbà commission lé lórí kọ́lọ̀ kó fẹ́ ní kọ̀ọ̀kan wa ní dáadáa ṣe so iṣẹ́ dáwà iṣẹ́ tó ṣe pàtàkì ni gbogbo ohun tí gbogbo wa náà bá wá ní a gbọ́dọ̀ fi ṣe dáwà sí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba ìmọ̀ bá ní a gbọ́dọ̀ fi ṣe dáwà owó tàbá ní agbọ́dọ̀ fi ṣe dáàwà àlàáfíà ara wa agbọ́dọ̀ fi ṣe dáàwà ọpọlọ òye tọ́nà ọba fún wa agbọ́dọ̀ fi ṣe dáàwà influence tàbá ní agbọ́dọ̀ fi ṣe kí ni ká fi ṣe dáàwà wa anfiqu mimma razaqnakum ọlọ́run ní gbogbo ń ta fún yín ẹ̀nà nínú ẹ̀ ní qabli an ya'tiya ahadakumul mawt ṣáájú kíkú tó dé fayaqula rabbi kíkú bá dé báyọ̀ kọ́ lóyún àwọn sọ pé wọ́n fún mi ní àǹfààní lọ́mi lára kí n bá lè ṣe tí mi ṣe tí àsìkò bá ti tó ọlọ́run ní lọ́yọ̀ kọ̀ọ̀kan lára kọ́nà ọba àlékè ọlá nínú ọlá ńlá rẹ̀ kó bá ṣe fi ẹnì kọ̀ọ̀kan wá ṣe kò ń jẹ́ dáadáa ẹ rí gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú a ti ṣe oríṣiríṣi àlàyé nípa ọ̀rọ̀ nípa tírà eléyìí tí a ń gbéyẹ̀wò láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ó dàbí pé eléyìí ló máa fẹ́ jẹ́ ọ̀sẹ̀ sixteen kan ni àbí seventeen ta ti wà lórí tírà tó wà ní ọwọ́ mi pages mélòó sí la ṣe kà látara bí àwọn nǹkan tó kó sínú bó ṣe pọ̀ sí ó dàbí pé week seventeen ní ẹ̀lẹ́ so adurusul muhimma li amatil umma àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì fún gbogbo mùsùlùmí táwa náà bá ti wo àwọn ẹ̀kọ́ tá a ti sọ síwájú a rí i pé kò yọ ọ̀yàn kan lẹ̀ kò yọ àfáà lẹ̀ kò yọ ọmọlẹ́kíw lẹ̀ kò yọ ọkùnrin lẹ̀ kò yọ obìnrin lẹ̀ kò yọ àgbàlagbà lẹ̀ kò yọ ọmọdé lẹ̀ kò yọ ọmú lẹ̀ kò yọ àbú lẹ̀ àbíbẹ̀kọ́ ni naam so adárusu arọ́bì ẹ̀kọ́ ẹlẹ́kẹta tá a ti ṣe lọ òun náà ni ọ̀rọ̀ nípa rukanul iman àwọn orígun ìgbàgbọ́ ilé ìtawà fẹ́ bọ́ sílé ni òun náà ni aksamu atawhid wa aksamu ashirik kí ni àwọn ọ̀nà tí tawhid ìmọ̀ náà bá ní ọ̀kan ṣoṣo àwọn ọ̀nà tó pín sí ìwà máa ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run kí ni àwọn ọ̀nà tí eléyìí náà pín sí òun ni tí a fẹ́ sọ fún wa a sì máa ṣe ní ṣókíṣókí àkọ́kọ́ bàbá tí wọ́n kọ tírà ìwọ́n ní bayanu aksamu tawhid wàhíà tàlàtà wọ́n ní bayanu aksamu tawhid àlàyé nípa àwọn ìpín tí pín sí wàhíà tàlàtà mẹ́ta ni ẹ̀rí tawhid ó wá látara gbólóhùn wáhada yuwahidu tawhidan òun náà ni wípé ja'alu shay'in wahida ká ṣe nǹkan ní ọ̀kan ṣoṣo ká ṣe nǹkan ní ọ̀kan ṣoṣo tawhidul kalima ká ṣe kalima wa ní ọ̀kan ṣoṣo ká má yapa kó jẹ́ pọ́rọ̀ gbogbo wa kó ṣe ọ̀kan tawhidul sufuf ká ṣe sáfù wa ká ṣe ní ọ̀kan ṣoṣo tàwọ̀ṣídù dáúlà ìlú wa ká ṣe ní ọ̀kan ṣoṣo tàwọ̀ṣídù lọ́ ká mú ọlọ́ọ̀ba ní ọ̀kan ṣoṣo ọlọ́wọ́ba yìí ìmú ní ọ̀kan ṣoṣo ó ṣe pàtàkì nígbà tí wọ́n bí ànábì sallallahu alaihi wasallam nípa ẹgbẹ́ ń di ọlọ́wọ́ba ọlọ́ọ̀ba ní kí ànábì sọ fún wọn wípé qul huwa Allahu ahad ọlọ́ọ̀ ní kí ànábì sallallahu alaihi wasallam kó sọ fún wọn wípé Allahu ahad ọlọ́wọ́ba ọ̀kan ṣoṣo ni Allahu Samad ọlọ́wọ́ báyìí gbogbo èèyàn ní máa ń jírònú kan gbogbo èèyàn ló ní bùkátà sí lam yalid wa lam yulad ọlọ́wọ́ báyìí wá ní kò ní bùkátà nínú tó ń tọ́ka sí wípé ọlọ́wọ́ bò ní bùkátà ní wípé lam yalid ọlọ́wọ́ òbí mọ́ torí pé ọmọ ta máa ń bì torí pa ní bùkátà sí ni Yorùbá sọ wípé tí iná bá kú a fi eru bojú tí ọ̀gẹ̀dẹ̀ bá kú a fọmọ ẹ̀ rọ́pò kọ́ ni torí pé ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ máa ń kú iná máa ń kú wọ́n fẹ́ fi ọmọ wọn rọ́pò ọlọ́ọ̀bù ò ní kú hayyun kọ̀yọ́mùn ọba àṣẹ̀mí ni ọba gbére ni láyàmùt ọba tí ò ní kú ni débi pé fẹ́ fi ìyọ̀kan rọ́pò ẹ̀ ọba yìí alọ́kọ̀ ní yù ni ọba tó rọrọ ni la yahtaju ila shay kò ní bùkátà sí nǹkan kan ọlọ́wọ́ báyìí la yakul kò kí ń jẹun táàbà ní bóyá ó lè wo pé ẹ fún mi lóúnjẹ ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun ọlọ́run lẹ́yìn ọmọ ẹ̀dẹ́ èèyàn mi sọ pé kẹ fún mi lóúnjẹ kódà gbogbo àwọn ẹ̀dá tí mo dá mi ní kẹ bá mi bọ́ wọn inna Allaha huwa ar-Razzaqu dhul quwwati al-matin torí ń pọ́nà ọba àlá Razzaqu ni ọba tí máa ń pèsè fún gbogbo ẹ̀dá ni dhul quwwati al-matin ọba tí agbára rẹ̀ tó kàǹkà ni agbára rẹ̀ ó gbọ̀gbọ́ òun ni ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba yìí al-Ghaniyyu ni ọba tó rọrọ ni kò ní bùkátà sí nǹkankan ọba tí ò kì í ṣàìsàn ni táàbà nígbà tó bá ń ṣàìsàn ó nídìí ẹni tó fẹ́ tọ́jú ẹ̀ tí a máa bá gbégbá tá a máa bá gbáwo tá a máa bá fomi má rẹ̀ tá a bá fi àgbo ọlọ́ọ̀bù ò ní bùkátà sí. ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run ní antumul fuqara ya ayyuhan nas ọlọ́run ní ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn antumul fuqara ọlọ́run ní ẹ̀rí gbogbo yín pátápátá aláìní ni yín o wallahu huwa al-ghaniyyul hamid ṣùgbọ́n ọba alá al-ghaniyyu ni ọba tó rọrọ ni o al-hamidu ni ọbẹ̀ yìí ni òun ni ọlọ́run ọba nígbà táwọn ọba ò ti ní bùkátà sí nǹkan kan yìí òun ló fi jí aṣọ ọlọ́run ọba ó jẹ́ ẹyọ kan ṣo tí ò pé méjì ọlọ́run ní lamiyaledi wà lamiyaledi wà lamiyuladi ọlọ́run ní wọ́n tún bí òun ọlọ́run ọba ọlọ́run ọba ò lóbi dábàá ní bóyá à àwọn òbí ọlọ́run ọba ọlọ́run máa fẹ́ ní bùkátà sí wọn ọlọ́run lòun ò ní òbí ṣẹ́mi pé gbogbo wa lè ní ìní a ní bùkátà sóbi wa a ní ìdí àdúrà wọn ọlọ́run ní ìdí àdúrà èèyàn kankan àwọn tí wọ́n jẹ́ òbí wa a ní ìdí kí wọ́n mójútó wa ọlọ́run ní ìdí kéèyàn kan mójútó ọlọ́run ọba àwọn òbí wa a ní ìdí pé ká fẹ́ ṣe nǹkan ká gba ìmọ̀ràn wọn ọlọ́run ọba ò ní ìdí láti gba ìmọ̀ràn èèyàn kankan ọlọ́run ní fa àálò lima yorùd ọba yìí ó máa ń ṣe tó bá wù ní la yus'alu amma yaf'al wa hum yus'alun ọlọ́run ní ọlọ́run ọba yìí kò sẹ́ni tó lè bí ọlọ́run pé à ọlọ́run kí ló dé tó fi ṣe báyìí ọlọ́run kí ló dé tó fi ṣe báyìí wahomius alone ṣùgbọ́n ohun tí gbogbo wọn bá ṣe ọlọ́run bá máa bí wọn. ìwà ìkólùnà lè mọ̀ láyé káfí ìsúdò lè ádámà fàtàjàdò ìlà ìbílísì ọlọ́run bá lékè ọlá ó ní tẹ bá rántí nígbà tí ọlọ́run bá tó ní òwò àìkólùnà lè mọ̀ láyé káfí ó nígbà tí ọlọ́run bá lékè ọlá inni ja'ilun fil khalifa nígbà tí ọlọ́run bá sọ fún ọmọ pé mo fẹ́ dá ẹ̀dá kan lórí ilẹ̀ tó máa jẹ́ khalifa tí wọ́n á máa rólé fúnra wọn táwọn kan bá lọ àwọn kan á rólé fún wọn. àwọn màláìka ní ataj'alu fiha man yufsidu fiha ìwọ náà wọn bá ṣe o fẹ́ dá sórí ilẹ̀ ni àwọn tí wọ́n á máa tẹ̀jẹ̀ sílẹ̀ àwọn tí wọ́n máa ṣèbàjẹ́ lórí ilẹ̀ eléyìí yóò fẹ́ jọ bí ìbéèrè ẹ̀rí ìbéèrè tí wọ́n ń béèrè yìí a lè sọ pé wọ́n ń kó ẹ̀sán ọlọ́wọ́n ọba yas'aluna 'anil hikmata fi dhalik wọ́n ń béèrè kí ni ọgbọ́n tó wà àti òye wisdom tó wà behind ẹ̀ ni pé wọ́n lọ́wọ́ ọba nínú ìmọ̀ tó ti fi mọ̀ wá òun ni pọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn torí ń pọ̀ màláìkà ìmọ̀ tó mọ̀ ń pọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn yìí ọlọ́run ló ti fi mọ̀ wọ́n tẹ́lẹ̀ táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn inú ìṣesí wọn wọn a máa tẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ nínú ìṣesí wọn wọn a máa ṣèbàjẹ́ lórí ilẹ̀ àwọn wá gbé ọlọ́wọ́ bá gẹ́gẹ́ bí ìmọ̀ tó lọ́n ti fi mọ̀ wọ́n àtẹ́jẹ́ àlùfíhà mọ̀ yóò ṣèlú fíhà ṣé àwọn tó wọn máa ṣe bàjẹ́ tó ti sọ pé bàjẹ́ náà máa ṣe yìí ṣé àwọn ló fẹ́ fi sórí ilẹ̀ ayé wàyà tìkù dìímà àwọn tí wọ́n máa tẹ̀jẹ̀ sílẹ̀ ọlọ́run ní kọ́lá inni àlámú máa là tà àlámù ọlọ́run ní ṣe rí èmi mọ̀ òun tẹ̀yìn ò mọ̀ ọlọ́run mọ̀ wípé a máa bẹ nínú wọn wà inna minna salihuna wà minna duna dhalika kunna tọ̀rọ̀ ikọ̀ kí ọlọ́run mẹ́pọ̀ ọmọ àwọn ẹni ire a sì máa bẹ́nu wọn àwọn ẹni burúkú bó ṣe máa bẹ́nu ọmọ ẹ̀dẹ́ èèyàn lábẹ́nu ọmọ àlùjọ̀nà kó na tọ̀rọ̀ ikọ̀ kí dada torí pé gbogbo wa náà tọ̀ríkọ̀ oríṣiríṣi ni gbogbo wa tọ̀ríkọ̀ wo làwa wà jọ̀mọ́ àwọn ò sí ń tọ̀ríkọ̀ tìjàníyà a sì ń tọ̀ríkọ̀ ṣàfìlíyà a sì ń tọ̀ríkọ̀ kọ̀dìríyà tọ̀ríkọ̀ wo làwa tọ̀ríkọ̀ tu muhammadiya ojú ọ̀nà tọ́lọ́ bá fi rán ànábì muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀bá àlekíọ́lá ó ní ittabi'u ma unzila ilaykum min rabbikum ọlọ́run ní ẹ tẹ̀lé sọ̀kalẹ̀ fún yín òun náà ní ntọ́nà fi rán ànábìwá Muhammad sallallahu alayhi wa ká mú ọlọ́ọ̀bá lọ́kọ̀ ṣoṣo ohun tó jí ọ̀rọ̀ yọ o ọlọ́ọ̀bá sì ó pa wá láṣẹ pé ká mú òun ní ìláhù wáhì ọba ọ̀kan ṣoṣo ni láìláha ìláhù kò sẹ́ńdó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn huwa rahman àyàfọ́ náà báyìí huwa rahman ọba tí máa ń kẹ́ gbogbo ẹ̀dá ni arrahim ọba tí sì máa ń ṣe àwọn tó bá ṣe tiẹ̀ kẹ́ nílé ayé àti lọ́run ni kọ́nà máa ṣe ṣàwákẹ́ náà ẹ̀ẹ́rí kámọ́ náà ní ọ̀kan ṣoṣo nǹkan tó náà pàṣẹ nínú àlùkùránì ni àṣẹ àkọ́kọ́ tọ́lọ̀ ń pa wá nínú alukur'an ya ayyuhan nasu u'budu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun ọlọ́lẹ́yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ máa sin ọlọ́wọ́n ọba yín ọba tó dá yín tó dá àwọn tí wọ́n ti lọ ṣáájú yín kẹ́ lè máa páyọ̀ ọlọ́wọ́n ọba ni ọlọ́wọ́n ọba àlékiọ́lá ó ní alladhi ja'ala lakum al-arda firasha ọlọ́run ta ní ẹ̀sìn yìí òun ló tẹ́ ilẹ̀ pẹrẹsẹ fún yín o wa anzala mina sàmá ìmáà òun lọ́ba tó jẹ́ kó ń sọ òjò kalẹ̀ fún yín láti sánmà fàákùrọ̀jà bí himina samara ti rizqan lakum látara òjò tó bá sọ kalẹ̀ láti sánmà yìí gbogbo àwọn nǹkan tẹ́ múlò ní àlùmọ́ọ́nì tẹ́ yọ jáde nínú ilẹ̀ oúnjẹ tó ń jáde láti inú ilẹ̀ góòdù tó ń jáde láti inú ilẹ̀ eré tó ń jáde láti inú ilẹ̀ pẹtrò tó ń jáde láti inú ilẹ̀ gbogbo ẹ̀ pátápátá sánmà náà lọ́lọ́ọ̀bá ti ń sọ kalẹ̀ wàfi sàmà irisikokom wàmàtúwàdùn ọlọ́run ní àrísìkì yín àti gbogbo nǹkan máa ta promise yín yẹn gbogbo ẹ̀ pátápátá sọ́mọ̀ ló ti ń wá gbogbo tó wà ní ní àlìmọ́ọ́nì pátápátá gbogbo ẹ̀ máa ń wá láti sọ́mọ̀ ni. tó fi mọ́ irin wà á ń zárínà lè hadida ọlọ́run náà sọ irin kalẹ̀ ọlọ́run ní a sọ irin kalẹ̀ torí pé irin wọ́n ní òjò náà ló máa ń bá wá sílẹ̀. Si nígbà náà bá sọ àwọn nǹkan yìí kalẹ̀ oríṣiríṣi àwọn nǹkan yìí àwa máa lọ ṣe kí ni wọ́n máa lọ sẹ́tù sáyè tán náà fẹ́ kí wọ́n wà so kọ́lọ̀ kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bá ní wala taj'alu lillahi andada wa antum ta'lamun ọlọ́run ni ẹ gbọ́dọ̀ wá mórogún pẹ̀lú ọlọ́run nígbà tẹ̀ mẹ́pọ́ lọ́hùn yìí ọ̀kan ṣoṣo ni ẹ rí ìmú ọlọ́run bá lọ́kan ṣoṣo yìí a máa mú ọlọ́run lọ́kan ṣoṣo ní àwọn ojúpọ̀nà mẹ́ta ojúpọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni a máa mọ́nà ọba lọ́kan ṣoṣo níbi ìmá jẹ́ arọ́bù wà rọ́bù huwa al-khaliq ẹni tó ń jẹ́ rọ́bù nínú èdè òyìnbó wọ́n máa ń tú rọ́bù sí àwọn nǹkan tó pọ̀ nínú ẹ̀ ní creator wọ́n máa ń tú sí tó ń jẹ́ al-khaliq máa ń tú sí provider ẹni tí máa ń pèsè fún ni arọ́dẹ̀kọ̀ wọ́n máa ń pèsè wọ́n máa ń tú sí the planner alimodabiru ẹni tó máa ń plan nǹkan wọ́n máa ń túbọ̀ sí the nourisher ẹni tó jẹ́ wípé ó máa ń re ní ó ń ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sì máa ń túmọ̀ sí lord lord yẹn náà ló wá ga jù nínú àwọn ìtumọ̀ táwọn òyìnbó máa ń fún un. ọlọ́run ta pè ní rọ́bù ta pè ní ọlọ́run wa yìí a gbọ́dọ̀ mú nǹkan mọ́ ọlọ́run ọba níbi rùbùbíyà ẹ̀ kágbà pọ́ yìí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣé ọ máa ń rò wípé ọlọ́wọ́ ọba àlekí ọlá ó dá àwọn kọ́ ló dá wọn ni àbọ̀ máa ń rò wípé àwọn làwọn dára wọn so ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó gbọ́dọ̀ máa wà lórí ẹ̀mí wa pé àwa kọ́ la dára wa ọlọ́wọ́ ọba ló dá wa ọlọ́run tó sì dá wa yìí òun ló lẹ́tọ̀ọ́ lé wa lórí láti pàṣẹ lé wa lórí ọ̀nà wọn bá dá wa ní ibadatihi ká lè máa sìn torí pé tí oníkálukú wa bá wò lákàyè a kì í ṣe nǹkan kan lásán gbogbo wa bá ṣe jókòó bí ń sè ó níbi tá a fi jókòó àìmọye nǹkan tá ní tá lè fi àsìkò wa ṣe ṣùgbọ́n ìdí kan ló gbé wa jókòó ọlọ́run ní afa hasibitum annama khalaqnakum abata wa annakum ilayna la turja'un ọlọ́run ní afahasibitum annama khalaqnakum abasa ọlọ́run ní èèyàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣe máa ń rò ó ní wípé akọ̀dá yín nítorí eré pé ẹ̀ tí ẹ̀ ní padà sọ́dọ̀ ọlọ́run ọba kálà ọlọ́run ọba ò lè dá nǹkan torí kó má nídìí ayahsabu al-insanu an yutraka suda ọlọ́run ní sọ́ọ̀bù ẹ̀dẹ́ wípé ọlọ́run akọ̀ fi ilẹ̀ bẹ́ẹ̀ ni làyú mọ́rú wà láyú lẹ́hà tí ò ní sí pọ́nà ọba pa láṣẹ pé ó yá ṣe léyìí ọba pa láṣẹ ó yá ò ṣe léyìí ṣé ń ọmọ ẹ̀dẹ́ yìí nìyẹn kò pọ́síbù so bó wípé àwa náà gbogbo nǹkan bá ṣe a máa ń ṣe nítorí bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé gbogbo nǹkan ṣe ọlọ́run bá náà ṣe nítorí nǹkan wa tawhid rububiyya ìmọ̀nà ọba ní ọlọ́run lẹ́nu tó dá wa lẹ́nu tó ń pèsè fún wa yìí alìmánu bíi anna allah subhana al-khaliq òun náà ni pé ká gbà kọ́nà ọba ló dá o li kulli shay òun ló dá gbogbo nǹkan al-mutasarrifu fi kulli shay ọba yìí sì ni òun ló máa ń darí gbogbo nǹkan tó dá la sharika lahu fi dhalik ọlọ́ọ̀bù ní nǹkan kan lórogún tó máa ba ṣíà nǹkan yìí ọlọ́run sọ fún ànábì sallallahu alaihi wasallam pé qul Allahumma malikal mulk ọlọ́run qul Allahumma malikal mulk ọlọ́run ìrì ànábì sallallahu alaihi wasallam máa sọ wípé Allahumma ọlọ́run ọba wa o malikal mulk ìwọ ni ọba àwọn ọba tuutil mulka man tasha ẹ̀ tó bá wù ẹ́ o máa ń fún ní agbára wàtẹ̀ǹzẹ́ olèmúlìkà mi man tasha ẹ̀ tó bá wù ẹ́ o máa ń ṣe kí ni o máa ń gba agbára kúrò lọ́wọ́ ẹ̀ wàtò ìzù mọ̀ntàṣà ẹni tó bá wò wọ́n náà bá o máa ń fún ní àpọ́nlé wàá ṣe ní ẹni yìí wàtò zílù mọ̀ntàṣà ẹni tó bá wò wọ́n náà bá wàá yẹ pẹ́rẹ́ bìyẹ́dì kàlọ́kọ́ yìí gbogbo tó ń jẹ́ oore ọwọ́ rẹ ló wà innaka ala kulli shay'in qadir ìwọ lọ́wọ́ bá o lágbára lórí gbogbo nǹkan túlìtù léèlà fi nàhàr ìwọ lọ́ba tí o máa ń fi òru sínú ọ̀sán ó máa ń kì í bọnú ẹ̀ wàtúlejò nàhárọ̀ fìlẹ́yìn ó sì máa ń kì í ọ̀sán ó máa ń kì í bọnú òru ó máa ń kì òru bọnú ọ̀sán ó sì máa ń kì òru bọnú ọ̀sán. túlejò lẹ́yìnlá fi nàhár wàtúlejò nàhárọ̀ fìlẹ́yìn wàtúkẹ̀dẹ̀jò làháyà mílẹ̀ lè máa yìí jì ó máa ń yọ alàyè jáde látara òkú wàtúkẹ̀dẹ̀jò lè máa yíta nínú làháyì ó sì máa ń yọ òkú jáde látara àlàyé àwọn ẹ̀dá kan wà tí wọ́n bá ti bímọ wọ́n gbọ́dọ̀ kú ni àwọn ẹ̀dá kan wà táwọn bá ti bímọ ti wọn wọ́n gbọ́dọ̀ kú ni ó sì ń bẹnu ẹ̀dá torí pé ọlọ́wọ́n bá a máa yọ àlàyé jáde látara òkú táwọn ẹ̀dá mi báyìí tọ́mọ bá ti jáde lára wọn gbọ́dọ̀ kú àpẹẹrẹ ẹ wo kòkòrò oyin kòkòrò oyin èyí tó jẹ́ kún inú wọn tó bá fẹ́ gùn wọ́n láfò jáde kúrò ní ilé wọn yẹn báyìí áfò lọ sí ojú sọmọ nínú àwọn tó wá jẹ́ sójà àti àwọn workers tí wọ́n bá ti lọ bá ní sọmọ tí wọ́n bá ti lè gùn báyìí gbogbo àwọn tí ó bá bùkún inú wọn báyìí wọ́n á sì máa jábọ́lẹ̀ báyìí ìgbésí ayé tí wọ́n ti tán nìyẹn ìgbésí ayé tí wọ́n ti ṣe kí ni ó ti tán so ọ̀nà ọba àlekè ọlá nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn a tó fẹ́ bímọ ọ̀nà àmúsọ́dọ̀ ọmọ á sì jáde lára rẹ̀ ọlọ́wọ́n ọba àníkíọ́lá a máa yọ òkú jáde lára alàyè a sì máa yọ alàyè jáde lára òkú gbogbo ilé pátápátá mina tẹ̀dìbìr nínú pé ọlọ́wọ́n ọba ní kí ni ọlọ́run lọ́lọ́run arọ́bù ọlọ́wọ́n ọba olùdarí olùyẹ̀dá olùtọ́jú ilé eléjẹ́nú àpèjúwe ẹ̀ ọlọ́run ọba àlékí ọlá a gbọ́dọ̀ gbà ní ń pèsè fún wa ọlọ́run ọba àlékí ọlá òun ló máa pa wá òun náà ló wa nínú àpèjúwe ní ayé mi àbàtì ọlọ́run ní mélòó mélòó àwọn ẹ̀dá tí máa ń rìn lórí ilẹ̀ látàmílò rìskọ́hà àwọn ẹ̀dá yìí wọn kì í ẹwọ ẹyẹ tẹ́yẹ bá fẹ́ jáde lólé ẹ̀ oúnjẹ lọ́wọ́ ẹ̀ ẹ̀ oúnjẹ lọ́wọ́ ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀ oúnjẹ lọ́wọ́ ẹ̀ pé à dáàbì ẹ ti ń owó oúnjẹ wa ń kọ́ kò ń ṣẹlẹ̀ fẹ́ yẹ Allahu ha ọba Allah ló ń pèsè fún wa bá gbà kọ́ náà ló ń pèsè fẹ́ yẹ òun ló ń anabi sallallahu alayhi wa sallam ó ní lawa annakum tatawakkaluna ala Allah haqqa tawakkuli ó ní tó bá ṣe pé bá máa ń gbára lọ́lọ́run bó ṣe yẹ kẹ́ gbára lọ́lọ́run ọba ni la razaqakum kama yarzuqu tayr ọlọ́run ọba máa pèsè fún yín gẹ́gẹ́ bó ṣe ń pèsè fẹ́yẹ tẹ́yẹ bá fẹ́ jáde yahudu khisama inú àwa ló fi ni mt ló máa gbé jáde wàyàró òbí ṣùgbọ́n tó bá máa padà wọlé lálẹ́ inú ẹ̀ ti kún ó ti load ó ti jẹun dáadáa ọlọ́run bá lọ́ba tí ń pèsè fún mi ọlọ́run bá lọ́ba tí máa ń pa ni òun lọ́ba tí máa ń jí ni. áwùkà lẹ́bi marra ala qaryatin wa hiya khawiyatun ọlọ́run ní ẹ àpèjúwe ẹ̀ ń tó rìn lọ lórí nínú ìlú kan wa hiya ìlú yìí ti di ahoro gbogbo aráàlú ti kú ó wá wọ inú ilé kan nínú ìlú yìí kí èèyàn kọjá ní ìlú kan sìn kó wá rí i pé gbogbo ìlú yẹn kò sí èèyàn bẹ́ẹ̀ mọ́ ìlú yẹn ti di ahoro ó wá wọbẹ̀ kọ́ọ̀lá anna yuhyi Allahu kayfa yuhyi Allahu hadhihi ba'da mawtiha ó wá wò pé ah, àwọn orí àwọn skọ́ọ̀ orí òkú tí gbogbo ara ẹ̀ ti jẹ àti skẹ́lẹ́tì ó wá wò pé anna yuhyi hadhihi Allahu ba'da mawtiha àwọn òkú yìí bó lọ́nà jẹ́ fẹ́ gbé wọn dìde lẹ́yìn ìgbà kan ti kú yìí fa amatahu Allahu torí tó sọ yẹ ọlọ́run bá ní ó yá ìwọ náà mut ìwọ náà kú òun náà bá kú ní ata àmì ó kú years ó ó sì wà níbi tó kú sí fún hundred years lẹ́yìn hundred years ọlọ́run wa ni ó yà ó yà dìde ọlọ́run bá bá gbé dìde ọlọ́run wa ni fanzor nísìn fanzor himarika kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbé dání ó yà wò oúnjẹ tó gbé dání omi tó gbé dání ó yàwó kẹ́tẹ́kẹ́tẹ́ náà ti kú kẹ́tẹ́kẹ́tẹ́ ti jù ó ti kú egungun ọlọ́run ló yàwó oúnjẹ tó gbé dání ìyẹn ti parẹ́ omi tó gbé dání ti lọ ọlọ́run wá ní wàlìnàjà aláka àyàtà lè afẹ́ fi ẹ́ ṣe àmì fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn torí àwọn táwọn náà máa wò ó jọ míì tẹ́lómi àgbàbí sàárè kọjá orí àwa wú àwa ògbà àwọn ilé ìtọ́ ti kú látọ̀dọ̀ yìí àwọn sàárè kan wà gbogbo wa náà bá láyé ni gbogbo wa a bá wọn sàárè yẹn láyé ni káwa máa wùgbé bò lọ́nà ti fẹ́ gbẹ́ tó wà mẹ́ dìde ọlọ́run bá pa ẹni ó kú four hundred years nígbà ọlọ́run wá jí dìde ọlọ́run ní kó wo ràkúnmí àwọn oúnjẹ nǹkan kan tó gbé dání àwọn yìí lámìyàtà sanna kò sí tó ṣe for hundred years àtomi àtóúnjẹ gbogbo ẹ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n ràkúnmí òun ti jù ọlọ́run fi yé ń bẹ̀ yẹn pé èmi ọlọ́run ẹni tó bá wù mí mo lè dá sí ẹni tó bá wù mí mo lè pa kó jù ràkúnmí ti jù ọlọ́run ni wọ́n ń la himarika ọlọ́run wá ní kó wo ràkúnmí nàkṣúhà ọlọ́run wá ní. àwa ni kẹran kẹran máa bẹ̀rẹ̀ sí yọ jáde lára egungun ẹran bá ń wù jáde ọlọ́run wa nígbà tẹ́ran wù jáde ọlọ́run wa ni ó yá dìde ràkúnmí bá dìde ó bá tún jùrù sólówó ẹ̀ Allahu Akbar ràkúnmí bá dìde arákùnrin bá sọ pé alam anna Allaha ala kulli shay'in qadir ah pẹ̀lẹ́lẹ́ ìtìmórí mo gbà pé ọlọ́run ọba lágbára lórí gbogbo nǹkan ọlọ́run bá ní tíyẹn wá tún tó yín ẹ tún wà lóbi Ibrahim wa iz qala Ibrahim Rabbi arini kayfa tuhil mawta Ibrahim náà sọ fún ọlọ́run bá ó ní ìwọ náà mo fẹ́ kó fi hàn mí báwo ló ṣe máa ń jí òkú dìde qala awalam tu'min ọlọ́run ah Ibrahim wọ́n náà tún béèrè rú béèrè báyìí ṣé gbàgbọ́ ni qala bala Ibrahim ní ìwọ náà mo gbàgbọ́ wàláàkì lè yàtùmọ̀ ìnà kọlìbì ó ní ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀mí mi tún balẹ̀ dáadáa sí ni káwọn èèyàn bí mi pé ah ta lọ lọ́hùn kí n bẹ̀rẹ̀ sí ma kí n tún máa fún wọn lápèjúwe ọlọ́run tó ṣe báyìí ọlọ́run tó ṣe báyìí ọlọ́run tó ṣe báyìí ọlọ́run ní fàkóz àrùbá àtàmìnà tọ̀yẹ̀ ọlọ́run ní ó yá mú ẹyẹ lọ wá ẹyẹ mẹ́rin ìbúrọ́yìn bá wọ kiri ó bá rẹ ẹyẹ mẹ́rin ọlọ́run ní ó yá gé wọn sí wẹ́wẹ́wẹ́ fi wẹ́wẹ́wẹ́ ó bá gé orí ọlọ́run wá ní ó yá lọ sórí àpáta áńgù kọ̀ọ̀kan kó wá lọ fi ẹyẹ síbẹ̀ bí kó kó àwọn orí kó lọ kó sí ọ̀hún yẹn kó kó ẹsẹ̀ kó kó sí rubí itan kó kó síbí apá kó kó síbí ọlọ́run ní súnmọ̀dẹ̀ òhún náà yà tí àyà ọlọ́run tó bá ti wá ṣe bẹ́ẹ̀ kó wá pè é ó yẹ yéyẹ o ó yẹ má bọ̀ yàtí náká sàáyà ọlọ́run ní wàá rí tí gbogbo wọn wá máa pọ̀ ṣẹ̀ṣẹ̀ tí wọ́n máa fàt orí akọ̀ máa fò lọ wá ẹsẹ̀ káàkiri ní orí kọ̀ọ̀kan máa wẹ́sẹ̀ kiri ìtàn náà tún sáré gbogbo àwọn ẹyẹ yìí bá di ẹyẹ odidi wọ́n bá tún fò ẹ wo ọlọ́run ọba so alhayu gbogbo ẹ tó ń ṣẹ̀mí èmi àti ẹni tó jẹ́ àmàṣẹ̀ ní báyìí ọlọ́run ni o mélòó mélòó àwọn ọ̀rẹ́ wa tí wọ́n ti jáde láyé ẹni bí wa ẹni lọ primary school ẹni tájọ lọ secondary ẹni tájọ lọ university ẹni tájọ ń ṣiṣẹ́ àwọn tájọ ń gbé mélòó mélòó ẹni tó ti lọ bọ́ lọ́hùn àwọn tí wọ́n ti lọ bọ́ lọ́hùn ta ló mú wọn jọ mọ́ ọlọ́run ni àwa náà ta kù ta ló fẹ́ wa kù ọlọ́run ni báwa náà bá wa fẹ́ tàbá ọlọ́run ní wà má ja'alna li bashari min qablika al-khulud ọlọ́run ní ṣáájú kí wà nọ́bì sọ̀rọ̀ àlùyọ̀ sọ́lá tó wá kò sí èèyàn kan tá a wá dá wípé kò ní kú afa emeta ahumul khalidun ṣé tí wà nọ́bì bá kú àwọn máa bẹ gbére ni èmi àti jọmọ bá a fẹ́ akọ bá a fẹ́ bá a ṣe kí ni bá a kọ ilé ayé tá wà ń bẹ̀ yìí àwa náà máa fi ibẹ̀ lẹ́ o àwa náà máa ṣe kí ni a máa fi bẹ́ẹ̀ lẹ̀ ẹ̀rú kú òfin ń bá mùsùlùmí kó wá jókòó kó máa sunkún kọ́ ní kí ló dé ọ ní á ìmí náà máa kú ńjọ kan rárá ohun tí wọ́n máa sunkún lé lórí ni pé á mi mọ̀gbà tí máa kú iṣẹ́ olóore mi sì kéré kó wá tètè múra síṣẹ́ torí àti ń fi iṣẹ́ olóore dọ́là àti ń fi dọ́là o torí pé ọ̀la lè má jẹ́ tiwa èyí tá wà ń bẹ̀ yìí gan kò ń ṣe tiwa èyí tó ti jẹ́ tiwa láti àárọ̀ yẹn àwa la ni ọlọ́run fún wa di àsìkò tá à ń sọ̀rọ̀ yìí ìṣẹ́jú kan sí ìṣẹ́jú àyá ọlọ́run ọba lónìí kò sì sí tí ò lè fi dá lára so rùbùbíyà ọlọ́run ọba òun nìyẹn ń ṣókí agbàpọ̀ ọlọ́run ọba ló dá gbogbo nǹkan ẹlẹ́ẹ̀kejì al-uluhiyya òun ni ká gbàpọ̀ ọlọ́run ọba yìí nìkan la máa jọ́sìn fún un fàhúwà ìmánu bí anna Allah subhanahu wal ma'bud bi haqqi kábà pọ́nà ọba ilé kan òun ló lẹ́tọ̀ọ́ sí jọ tẹ̀lé ti olólo la sharika lahu fi dhalik a gbọ́dọ̀ sí nǹkan mí lẹ́yẹ wa huwa ma'na la ilaha illallah ìtumọ̀ ilé náà ni la ilaha illallah ìtumọ̀ náà sì ni wípé la ma'buda gẹ́gẹ́ bí irun wà sọ́ọ́mí àti àwẹ̀ gbígbà wà ghairi dhalik àtàwọn nǹkan mínú jọ́sìn yajibu ikhlasuha lillahi wahda ó ṣe ọ̀rọ̀ yàn lé wa lórí kó ṣe pọ́nà ọba nìkan là ń ṣe fún ọlọ́run bá ní kánọ́bì sọ fún wa wípé kul inna salati bá mi sọ fún ọ̀yàn pé dájúdájú ìrun tí mò ń kí inna inna salata inna salati àwọn nǹkan tí bá ń ṣe tí mò ń pa mo fẹ́ pa ẹran ni àbí mo fẹ́ pa adìyẹ gbogbo ẹ̀jẹ̀ tí bá ń ta sílẹ̀ wà mà ṣíyàyà gbogbo ìṣẹ̀mí mi pátápátá wà mà máa ti àti kú mi lillahi rabbil alamin ọlọ́run nìkan ló ní ẹ rí níbi jọmọ àwọn ènìyàn ọlọ́run bá ti kó nǹkan méjì papọ̀ ó ní inna salati irun táǹkì ọlọ́run nìkan là máa kì fún wà lóṣùkí tá a bá fẹ́ pẹran tá a bá ń ṣàdúrà gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n wá sọ fún wa pé káàdúrà yìí tó gbà ẹ gbọ́dọ̀ iru irú àdúrà bí o torí pé ọ̀gọ̀rọ̀ ẹ̀ àlùjọ ló lọ́ máa ń pa àwọn ẹran yẹn fún o kò tọ́lọ́ ti ní ká tá bá ṣàdúrà o so a gbọ́dọ̀ ṣọ́ra tí wọ́n bá ti yanrú ẹ̀ fún wa. ẹ adìyẹ náà ẹ kàṣàkọ̀ kò mí ní tó bá ẹ ẹ bọ́ la ń ṣe yẹ o a mi nínú ìṣẹ̀mí wa òun ni marriage tá a bá fẹ́ ṣèyàwó nínú ìṣẹ̀mí wa ni ọlọ́run ló ní bá ṣe fẹ́ ká ṣe la ṣe gbọ́dọ̀ ṣe nínú ìṣẹ̀mí wa tá a bá bímọ nínú ìṣẹ̀mí wa bá ṣe fẹ́ múra nínú ìṣẹ̀mí wa bá ṣe fẹ́ máa sọ̀rọ̀ nínú ìṣẹ̀mí wa ibi tá a fẹ́ gbé gbogbo ẹ̀ pátápátá lè là a gbọ́dọ̀ gbà pọ́lọ́run ló máa bá wa control ẹ̀ ló fi jẹ́ pé gbogbo ìgbésí ayé mùsùlùmí tó bá gbọ́ ẹ̀sìn yẹn á mọ̀ pé ìgbésí ayé òun ìṣẹ́jú kan báyìí ò ní lọ ń bẹ̀ àyàfi kó jẹ́ pé kóun wà lábẹ́ pé bóun lọ́nà ọba ṣe ní iṣẹ́ ìkan nínú àwọn afẹ́ẹ̀sìn Sufyan Sauri ao Sufyan gbọ́nà ẹ̀yẹ́ náà ó sọ wípé tó bá jẹ́ wípé tó bá fẹ́ ya irun gan ó fẹ́ yarun wà á ní láti béèrè pé bóun lọ́nà ṣe ní ká yarun ó ló gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ torí pé gbogbo nǹkan fẹ́ ṣe pátápátá nígbèésí ayé wa gbogbo ẹ̀ lọ́nà ti kọ́ wa bá ṣe máa ṣe wà màmá tí ikú wa náà a tún gbọ́dọ̀ fi sin ọlọ́run tí mùsùlùmí bá kú mùsùlùmí tó kú jọmọ́ ikú ẹ o gbọ́dọ̀ náà ọba lónìí ẹni tí ó jẹ́ wípé sẹ̀mí ẹ̀ kò ṣe fún tọ́lọ́ bó ni kú ẹ̀ ṣe fẹ́ jẹ́ fún tọ́lọ́ jọmọ́ ẹ̀rí tó kú bá kú tí ò bá ṣe mùsùlùmí kò kì í ṣòkú mùsùlùmí kò ń ṣòkú mùsùlùmí ẹlòmí àwọn tó ń bá ti kú ìlànà ọmọ ṣe máa ń sin àwọn mùsùlùmí ní kẹfí sí kẹfí sí òun àwọn àfáà náà wá káṣọ torí tọrọ kọ́bọ̀ à irú òkú bẹ́ẹ̀ àrọ́gbọ́dá sí o kọ́nà kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa tí òkú mùsùlùmí bá wá kú a gbọ́dọ̀ sí ní ìlànà tọ́lọ́run tó rà ti sọ pé wà màmá tí àti ikú mi lìlá ọlọ́run ọba lónìí ọba àgbáyé so tí òkú bá kú òkú mùsùlùmí a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ bá ṣe ń ṣe nínú tíra wa ìtabádéwájú wọ́n ṣàlàyé ní ṣókí bóòlà ṣe ń ṣe òkú mùsùlùmí kọ́nà fún wa ní ìgbàláyè láti lè débẹ̀ àti láti tún kọjá bẹ̀ kọ́nà kó gun ẹnìkọ̀ọ̀kan wa lẹ́mí lórí ìmáa ṣe dáadáa eléyìí jẹ́ ṣókí jọmọ nípa pé ìjọsìn wa a gbọ́dọ̀ fi fún Ọlọ́run Ọba nìkan a gbọ́dọ̀ ṣe nǹkan míì lẹ́yìn Ọlọ́run Ọba ẹlẹ́ẹ̀kẹta ní ojú ọ̀nà tá a máa fi mú Ọlọ́run Ọba lọ́kan wa sifat òun náà ni pé àwọn orúkọ tọ́nà Ọba ń jẹ́ àti àwọn òròyìn Ọlọ́run Ọba a gbọ́dọ̀ fi àbẹ́yìí tí ànábì sallallahu alaihi wasallam tó fi rinlẹ̀ fọ́lọ́wọ́ bá nínú àwọn orúkọ ni nínú àwọn òròyìn ni a gbọ́dọ̀ fi rinlẹ̀ fún ọlọ́wọ́ bá lékè ọlá min ghayri tahrif àwọn orúkọ yìí a ní máa ṣe tahrif ẹ̀ a ní máa yí ipò wàlà ta'fil àwọn tọ́nà bá bá fi rinlẹ̀ fún rẹ̀ a ní máa wò pé a ah, kò yẹ ká fi eléyìí ọlọ́run kò yẹ ká fi eléyìí ọlọ́run a ní ṣe bẹ́ẹ̀ jọmọ́ àwọn òròyìn míì wà nífi ìfapẹ̀rẹ̀ tọ́nà ọba bá ń ròyìn rẹ̀ pé òun ní àwọn nǹkan tó dẹ̀ jẹ́ bá àwọn nǹkan náà ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni káwá wò pé ká má fi ròyìn ọlọ́run ọlọ́run ni wàhọ́dìbà ọlọ́run ni ẹ̀rọ àwọn ọ̀daràn nígbà tó ṣe tọ́ lọ́wọ́ ọlọ́run bá bínú sí wọn. kéèyàn wá wò pé ah tábà ló sọ pé ọlọ́run bá bínú àwọn kan lè ọlọ́run gbọ́dọ̀ ní sùúrù ah, tó bá jẹ́ ọlọ́run ni kò sí ohun tó yẹ kéèyàn máa ṣe kéèyàn ṣe kó yẹ kó dùn kó yẹ kó lọ́ọ́ máa bínú àwa wá wò pé àwọn ọmọ ọ̀ṣọ́ ju ìyá ọ̀ṣọ́ lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n á wò pé àwọn fẹ́ tún nǹkan ṣe wọ́n á wò pé ah, ẹ jẹ́ ká yọ̀ bínú yẹ kó olú ròyìn ọlọ́run bó láti a máa fìdú ìbínú ròyìn ọlọ́run ọlọ́run sì ní wa kọ́ dìbò lọ àlè yìí ọlọ́run lòun máa ń bínú kí sì ni gbogbo tí máa ń fa kọ́ lọ́ ń bínú ọlọ́run bá ti ṣàlàyé ẹ̀ fún wa wàlà ẹnàhù ọlọ́run bá lóhun tún ṣẹ́bi lé wọn ọlọ́run bá ń ṣẹ́bi lé ẹni tí ò bá ṣe tiẹ̀ ẹni tó bá yapa àṣẹ ọlọ́run tẹ́lómi wà wò pé ah ẹ má jẹ́ ká fìyẹ ọlọ́run yẹn ọlọ́run bó la ṣe máa sọ pé ọlọ́run bá ń ṣẹ́bi lé yàn ọlọ́run ṣe pé ah èpè ó máa dà ẹni tó bá lẹ́tọ̀ọ́ ṣe pé jọ̀mọ́ èpè máa èpè amúrú ẹni bẹ́ẹ̀ pé káwọn máa wò bẹ́ẹ̀ ìyẹn lẹ́lòmí àṣe àwọn ẹlòmíì àwọn nǹkan bí ìròyìn báyìí ẹ jẹ́ ká mú kúrò fọlọ́hùn ìgbà tọ́lọ́hùn ti fi ròyìn ara ẹ̀ àwa gbọ́dọ̀ fi ròyìn ọlọ́hùn ọlọ́hùn máa ń bínú sẹ́ni tí ò bá ṣe tiẹ̀ ọlọ́hùn máa ń bínú sẹ́lẹ́ṣẹ̀ ọlọ́hùn máa ń bínú sí kèfèrí àwọn nǹkan tọ́lọ́hùn ń bínú sí yẹn àwa máa wá sá fún a gbìyànjú láti sá fún ẹlòmíì wá nì òun náà lè wò pé ẹ nígbà tọ́lọ́hùn ti lóun máa ń bínú nínú orúkọ ọlọ́hùn àlẹ́gọ́ọ́bíbù ọba ti máa ń bínú ọlọ́hùn ò sì sọ rẹ̀ bẹ́ẹ̀ nígbà tó lóun ti sọ rẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ ròyìn ara rẹ̀ pẹ̀lú bínú ṣùgbọ́n kò wá sọ pé nínú orúkọ wọn lọ́wọ́n ọba òun ni ọba tí máa ń bínú nígbà tí ò ti sọ pé ọba tí máa ń bínú lòun yẹn àní sọ wípé nínú orúkọ lọ́hùn kéèyàn kan wá fẹ́ sọmọ lórúkọ kó wá ní Abdul Godib ẹrú ọlọ́run ọba ọba tí máa ń bínú àbí kó wá pé rẹ̀ Abdullahi ẹrú ọlọ́run ọba tí máa ń ṣẹ́bi léni nígbà tó ọba ò ti fi rinlẹ̀ fún rẹ̀ àní fi rinlẹ̀ fún un orúkọ tá fẹ́ pe ọlọ́run ó gbọ́dọ̀ di orúkọ tí ọlọ́run bá sọ rẹ̀ àwọn nǹkan a bá fẹ́ fi ròyìn ọlọ́run ó gbọ́dọ̀ di ọba àlékè ọlá tó fi ròyìn rẹ̀ òun là á bá fi ròyìn ọlọ́run ọba àlékè ọlá eléyìí jẹ́ àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbìyànjú láti sọ. káwá sọ pé bóòlù ọlọ́run ṣe bá ń bínú nínú ìròyìn ọlọ́run ọba ọlọ́run ọba ní yanzilu rabbukum tabaraka wa ta'ala ila samahi duniya hina yabqa thulutha min al-layl anabi sallallahu alayhi wa ó ní ọlọ́run máa ń sọ kalẹ̀ láti sọ́mọ̀ wá sí orí ní ìgbà tí ó bá kù tí òru tó bá kù ìdá kẹta ọlọ́run béèrè lọ́wọ́ àwọn èèyàn man yastaghfir fa áfìrúlà tàlẹ́ tó ń tọrọ àforíjì kémi ọlọ́ọ̀ba kí n foríjì mọ yes al fa ojú ìbàlà tàlẹ́ tó ń tọrọ nǹkan kémi ọlọ́ọ̀ba àlékiọlá kí n fún ní tó ń tọrọ tàlẹ́ tó ń wá ìṣọ́ kémi ọlọ́ọ̀ba ṣọ ẹ wá wo ọlọ́ọ̀ba ló máa ń sọ̀kalẹ̀ àwọn ẹlòmíà wá wò pé àrárá bóòlù ọlọ́run ṣe máa sọ̀kalẹ̀ ẹ má jẹ́ ká sọ pé ọlọ́run sọ̀kalẹ̀ ká sọ pé ráhìmọ̀ ọlọ́run ọba ló ń sọ̀kalẹ̀ kí ló kọ èmi àti ọlọ́run lòun máa ń sọ̀kalẹ̀ ó máa ń sọ̀kalẹ̀ bó ṣe máa ń sọ̀kalẹ̀ yẹn kò pọ̀ èmi àti yín bó ṣe òun ní ṣe máa ń sọ̀kalẹ̀ ọba ó ní yẹ́dùn lọ ìfá ọkọ̀ ayé yìí ó nígbà tí àwọn mùsùlùmí tí wọ́n ń ṣe béyà tí wọ́n ń gbé pẹ̀ lánàá bí tó jẹ́ pé tí bá gbọ́wọ́ ẹ̀ báyìí ẹlòmíà gbé titi ẹ̀ lé ọlọ́run ní àká sọ pé ọlọ́run bá sọ̀pọ̀tì wọn ni ọlọ́run bá ń bẹ pẹ̀lú rárá ọlọ́run ní ọwọ́ òun ọlọ́run bá ń bẹ pẹ̀lú títí wọn ọlọ́run bá ròyìn ara rẹ̀ pẹ̀lú ojú a gbọ́dọ̀ fi ròyìn ẹ̀ ọlọ́run bá lójú ọlọ́run bá ní òun máa ń gbọ́rọ̀ àtẹ̀lé ẹ̀ so gbogbo ròyìn tó bá fi ròyìn ẹ̀ ká má máa ṣe tẹ̀kì yìí pé ah, báwo gan lọ́lọ́run bá ṣe ń etí ibi títí wa ìlú ó wà ló wa ẹjẹ́ tí ẹ ká ó wà ló wa ẹjẹ́ tí ẹ straight ó wà ló wa ẹjẹ́ tí ẹ gùn ṣé etí ọlọ́run náà gùn ni àbí etí ọlọ́run bá kéré ni eléyìí ṣé etí ọlọ́run ó dà ẹjẹ́ bíi tẹ́lifáǹtì ni àbí bíi ti lion àbí bíi tọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo eléyìí pátápátá jọmọ ọlọ́run bò fi rán wa a gbọ́dọ̀ gbìyànjú láti sá fún un nínú àwọn orúkọ ọlọ́run ọba eléyìí tó dúró lórí gbogbo wa tí ò alkhọ́fíbù kò fẹ́sẹ̀ rinlẹ̀ ní orúkọ ọlọ́run almu'izzu kò fẹ́sẹ̀ rinlẹ̀ nínú orúkọ ọlọ́run almuzillu òun náà fẹ́sẹ̀ rinlẹ̀ alaadilu òun náà fẹ́sẹ̀ rinlẹ̀ asọ́bùrù òun náà fẹ́sẹ̀ rinlẹ̀ arọ́ṣídù òun náà fẹ́sẹ̀ rinlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn orúkọ míì wà tó jẹ́ kó fẹsẹ̀ rílẹ̀ ṣùgbọ́n tí ó gbajúmọ̀ eléyìí náà kọ́lọ́n bá kó fi wá ṣe kòńgẹ́ dáadáa ní ìgbà tá a bá padà sí orí ọ̀rọ̀ tàwíìdì ń jọwájú a máa padà lọ sí orí àwọn eléyìí nínú tí ọlọ́run bá sọ fún wa tí a ti sọ síwájú òun náà ni àyà tí ọlọ́run bá sọ pé qul wa ọlọ́run ọba yìí ọ̀kan ṣoṣo ni nínú ìròyìn ọlọ́run nìyẹn al-ahad nínú orúkọ ọlọ́run al-ahad nínú orúkọ ọlọ́run kul huwa Allahu ahad nínú orúkọ ọlọ́run ni Allahu asọ́mọ̀dì nínú orúkọ ọlọ́run ni asọ́mọ̀dì lámù yálìdì wọ́nàmù yúlàdì nínú ìròyìn ọlọ́run ni wípé kò bímọ ẹnìkan bí wọ́nàmù yakun lahu kufuwan ahad nǹkan kò sì jẹ́ ọlọ́run ọba laysa kamithlihi shay wa huwa as-sami'ul basir ọlọ́run ní nǹkan kò tí máa ń rí ni wọ́n ló wà lọ́dọ̀ àwọn ẹlòmíì tó bá ń sọ̀rọ̀ tawhid wọ́n á máa pín sí méjì wọ́n á máa pín sí méjì nípa wípé kí ni alàsìmọ́wò àsìfáàtì nǹkan ó ti wà nínú rùbùbíyà torí tẹ̀rí pé ńgbà ń sọ̀rọ̀ rọ́bù a sọ̀rọ̀ àrọ̀zát a wọ́n gbà kó ti ṣe kí ni ó ti wọ inú ẹ̀. wákísàmù sheik talata ẹ wá rí ẹbọ ṣíṣe àwọn náà pín sí mẹ́ta wọ́n pín sí mẹ́ta ṣírìkù akbar àkọ́kọ́ mbẹ̀ òun náà ni ẹbọ eléyìí tó tóbi wà ṣírìkù asghar ẹbọ tó kéré wà ṣírìkù khafi àti ẹbọ eléyìí tó pamọ́ ṣírìkù akbar ẹ̀rí tó di ẹbọ tó tóbi yóò jìbọ̀ hubutul amal òun ni tí ti ṣe ó máa ń pa gbogbo iṣẹ́ jẹ́ ni wal khuludu fin nar ó sì máa ń fa kéèyàn rá sínú náà kó máa ṣe gbére límọ̀mọ́ ta àlè fẹ́nikẹ́ni tó bá kú lórí ẹbọ yìí gẹ́gẹ́ bọ́nà ọba ṣe sọ wípé wàláwọ̀ àṣìrọ̀kù ọlọ́run ní ẹ̀rá àwọn ànábì ọlọ́run gan bọ́n ṣe kàǹkà tó yẹ kánà lọ ṣẹbọ sọ́lọ́run ni làhábìtà ẹni hó máa kánú yàmọ̀lò ọlọ́run ní gbogbo tó ti ṣe ọlọ́run bò bá bàjẹ́ kó má fi ẹ̀bọ̀ bọ́lọ̀ ṣeré pé wo ẹ̀gbọ́n wá ti dẹni eré ẹjẹ́ aṣẹ́bọ díẹ̀ a ọ má fi bọ́lọ̀ ṣeré o kéèyàn má ṣe kí ni ẹlòmíà wò pé a ọlọ́run òróró ta ló sọ fún ẹ bẹ́ẹ̀ o ti parọ́ mọ́ a irọ́ ńlá ló o lọ ìbáàdì àní ànàlọ́kọ̀ rọ̀hìn lọ́ba sọ fún ọba àlọ́kọ̀ ọba aláforíjì nìmi arrohim ọba oníkẹ̀ nìmi wà á nà àzáàbì wá tún bá sọ fún wọn náà pé ìyá mi òun àlà àzáàbù àlèyìn ìyẹ ẹlẹ́tẹ̀ elérò ni kéèyàn kọ́ wá sọ pé ọlọ́run òróró à ọlọ́run òróró ọlọ́run ti kí ni ọlọ́run òróró tó bá sọ pé nǹkan òróró kí ọlọ́run à má tra ìyá ọlọ́run o bá gbáyàn mú báyìí akọ́dùn òhun ṣẹ̀dí kọ́lọ́run bá kó má gbà wá mú ọlọ́run tún sọ fún wa ó ní ma kana lil mushrikina ya'muru masajida Allah ọlọ́run ní kò tọ́ àwọn tí wọ́n jẹ́ olùṣẹ́bọ kọ́ máa mójútó ilé ìmọ́ṣáláṣí ọlọ́run kọ́ wá sókè ta ló kọ́ mọ́ṣáláṣí yẹn kọ́ ní ah, àbábó ní brunú yẹn ni ọlọ́run ní ṣahidina àlá anfusihim bil kufur nígbà táwọn ẹni náà tó jẹ́rìí lórí ara wọn pé olùṣẹbọ làwọn ulaika habitat a'maluhum ọlọ́run ní ṣe wọ́n ti bàjẹ́ wà fi náàrí hum khalidun ọlọ́run nírú àwọn ẹni báyìí iná ni wọ́n máa rá sí wà náà máa máa tààlé yìí fàlàyé yóò a gbọ́dọ̀ gbà pé ẹbọ ńlá ẹni tó bá ṣe tó kú lé lórí irú ẹni bí ọlọ́run ní foríjì wà ní jannatu alayhi haram àlùjọ náà sì ní èèwọ̀ ní fún gẹ́gẹ́ bọ́lá ti sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha dájúdájú ọlọ́run ọba ó máa ń ṣàforíjì fún tó bá yàtọ̀ sí ẹbọ ṣùgbọ́n tó bá jẹ́bọ ọlọ́run lè ṣe àforíjì fún ni lórí ẹ̀ kọ́lọ́n kó má ṣe wá ní ẹlẹ́bọ ọlọ́run sọ wípé innahu man yushrik billah ọlọ́run ní dájúdájú ẹnikẹ́ni tó bá ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run faqad harrama Allahu alayhi al-janna ti ṣe àlùjọ́nà léwọ̀ fún wa ma'wahu an-nar iná nírú ẹni bẹ́ẹ̀ máa gbé wa àwọn alábòsí wọn ní rí alárọ̀ṣe wà mí náà wá ehe nínú àwọn ohun tó wá jẹ bọ́lá àpèjúwe ìwàhùn làmùwàd òun náà ní kéèyàn máa lọ pé òkú orí bàbá mi lọ́rùn òkú bá sùn òkú ọ̀run bá sùn irú ẹni bẹ́ẹ̀ ti ṣe bọ́ sọ́lọ́wọ́ sàárè tó wá lọ pé àwọn òkú bẹ́ẹ̀ pé kí wọ́n wá ròhun lọ́wọ́ wàlá sinam ẹni tó bá ń pe òrìṣà bóyá ó ń pe ṣọ̀bọ̀ ó ń pe ọbàtálá ó ń pe òrìṣà ọṣó irú ẹni bẹ́ẹ̀ ti ṣe kèfèrí wàlẹ̀ sí ọ́ta tó bí yìí àbí ẹni tó jẹ́ wípé ó wà ní ìṣòro ó wá ń wẹ́ tó fẹ́ ràn lọ́wọ́ tó máa mú jáde ń bẹ̀ ó wá ń lọ ń pe àwọn èèyàn yìí irú ẹni bẹ́ẹ̀ nǹkan àbótí kó sínú ìṣòro ni ó wá wò pé àwọn ẹni nǹkan àwọn ni kò wò pé wà náà zòrò láhùn àbí kéèyàn máa búra pẹ̀lú nǹkan kan eléyìí inú ẹbọ ni o kéèyàn lóun fi ṣọ̀gó búra kéèyàn lóun fi ṣọ̀gó búra wázáàbù ṣùláhù àbí kéèyàn máa pa nǹkan torí àwọn nǹkan mi torí àtọ̀sọ́ náà wọn ọba gẹ́gẹ́ bí ẹ tó lọ pajá fún òrìṣà irú ẹni bẹ́ẹ̀ ló ṣíríkù ni o tó bá kú sórí ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ máa wọ iná kọ́nà má jẹ́ ká wọlé a máa ṣíríkù lásán ẹ̀rí ẹbọ kékeré wúwa ma sábàtà bí lòsùsì mi nàlẹ̀ kìtàbí àwẹ̀ súnná tẹ̀síníyà tuhu ṣíríkan òun náà ní àwọn nǹkan tó jẹ́ pé máa rí nínú Qur'an bóyá náà bá pè ní ṣíríkù àbí súnná pè ní ṣíríkù wàlàkínnahu laysa min jinsi ṣíríkì akbar ìṣùgbọ́n eléyìí tàbá wù á rí pé kò ń ṣe kò dàbí àwọn ẹbọ ńláńlá yẹn kàríyá fi ba'di al-a'mal òun náà ni pé kéèyàn máa ṣe àṣehàn níbi àwọn iṣẹ́ kan ẹni mùsùlùmí ni ó máa ń sin lọ́wọ́n ba ṣùgbọ́n tó bá ṣe àwọn iṣẹ́ kan a máa ṣe láti fi ṣe àṣẹ hàn bóyá tó bá náwó ọjọ́ tí wọ́n bá ti sọ pé ah, àwọn aláàjì wa wọ́n mú one thousand wa inú a máa bí kò ní mú wájọ́ mi mọ̀ a ní àwọn wo anáwó pẹ̀lú gbogbo àṣẹ náwó tọ́ wọ́n ti recognize the presence wa eléyìí wà lẹ́hìlfù gbígbọ́ ìrìlà àbí kéèyàn máa fi nǹkan mí tó yàtọ̀ sọ́lọ́hùn kéèyàn máa fi búra wà kọ́ọ̀lù máa ṣá Allahu àfúlàní àbí kéèyàn máa sọ pé wẹ́ ẹ tọ́lọ́ ń bá fẹ́ tẹ́yìn náà fẹ́ àbí kéèyàn sọ pé ọlá ọlọ́run àtọ́lá ayé gbogbo ilé náà ẹbọ ni ṣùgbọ́n ẹbọ kékeré ni ó tó yẹ ká sọ ni pé ọlá ọlọ́run lẹ́yìn náà ọlá àtìtì yìí wàdáhùn dálìk àtàwọn nǹkan mí bẹ̀rẹ̀ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní àkọwà fún ma àkọ́fọ́ àìlẹ́kùnrin ṣírí kò lásìkò ó ní kẹrí tó tóbi jù tí máa ń bẹ̀rù fún yín mo ti mẹ́pẹ́ yìí ẹ̀ lè kó sínú ẹbọ ńláńlá ṣùgbọ́n tó ti máa ń bẹ̀rù fún yéjù òun náà làwọn ẹbọ kéékèèké fásitì ìlà àìlèhùn fàkọ́ọ̀lì wọ́n bá bèèrè kékeré ẹbọ kéékèèké yìí ó ní àríyá ó lóun náà lè àṣehàn kéèyàn máa ṣiṣẹ́ torí káwọn èèyàn lè ṣe kéènì yùrọ̀ òun náà sà kọ́ lè fi hàn àwọn èèyàn pé ah àfààyẹ ó máa ń kírun àfààyẹ ó máa ń gbàwẹ̀ àfààyẹ ó mọ kéwù bí ṣọpọ̀nà kọ́nà má jẹ́ àmọ́ kéwù bí ṣọpọ̀nà ẹ̀rí fọ́n ti bàjẹ́ fún un nígbàtí kéwé òwúlò wọn wá ló mọ kéwú bí ṣọ̀pọ̀nà ọlọ́run bá ṣe ti wà bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní man halafa bi shay'in duna Allah faqad ashraka ó lẹ́nu tó bá fi nǹkan kan búra tí nǹkan yìí yàtọ̀ sọ́nà ọba ó nílùú ẹni bẹ́ẹ̀ nǹkan ó ti ṣe ẹbọ sí ọlọ́run ọba àlekí ọlá ó sọ bomi ó ní man halafa bi ghayri Allah faqad kafara wa ashraka gbólóhùn iná ni ó tún sọ bomi la taqulu ma sha Allahu wa sha ànábì ní ẹ bá máa sọ pé tọ́nà ń bá fẹ́ tí lágbájá náà bá dúpẹ́ walakin qulu ma sha Allah thumma sha'a fulan ṣùgbọ́n máa sọ pé tọ́nà bá fẹ́ lẹ́yìn náà tí lágbájá bá fẹ́ lẹ́yìn náà ọlọ́run ti fẹ́ ìtumọ̀ ẹni pé fífẹ́ ẹni yẹn kò ní sọ́ọ̀bù ń tàbẹ́ ṣe fífi ọlọ́run ọba gan ni ó ṣe kí ni òun ló máa ta eléyìí wọ́n ní la yujibu àríjà tẹ́bá rẹ tó ṣe kò túmọ̀ sí pé ni yẹn ti kó mọ̀ kò ti fi Islam lẹ̀ wala yujibu al-khuluda fin nar kò sì ní sọ pé ní yá máa bẹ́nu lọ́gbèrè ṣùgbọ́n èèyàn lè wọ náà torí ẹ̀ náà wàdàkí náà oyún náà fi kàmáàdà at-tawhid al-wajib ṣùgbọ́n tó bá ti ní àwọn ọ̀ṣẹ́ ìlara tí máa ń fi nǹkan omi tó yàtọ̀ sọ́lọ́hun tí máa ń fi ń búra àbí tó máa ń sọ pé tọ́lọ́n bá fẹ́ tẹ́yìn náà bá fẹ́ ọlá ọlọ́run àtọ́lá ayé ni irú ẹni báyìí àwọn nǹkan tó ṣe òdí òdà ni kò fojú hàn anabi sallallahu alaihi wasallam ó ní ala ukhbirukum bima huwa akhwafu alaykum indi min al-masihi dajjal ó ní ẹ̀rí ṣé kí n sọ fún yín masihu dajjal dajjal bó ṣe pamọ́ tó tẹ̀ rí yẹ ó ní ṣé kí n sọ nǹkan kan fún yín tó jẹ́ kó pamọ́ ju dajjal lọ qalu bala ya rasulullah ní bẹ́ẹ̀ ni eré òjíṣẹ́ ọlọ́run ó ní ashirkul khafi kí èèyàn kan sì kó dìde kó máa kírun fàyùzáyìnù sọ̀lájáhù lima yára mìnàbọ̀rì rọ́jùlẹ̀ ilẹ̀ yìí nígbà tó ń ka kí ó tẹ́lẹ̀ ó ń ka bálabàlá ni nígbò wá rí pé àwọn èèyàn ti wọlé tí wọ́n ń gbọ́ ohun yẹn a wá bẹ̀rẹ̀ sí dùn dáadáa ó nírú ẹni bẹ́ẹ̀ nǹkan ó ṣe ẹbọ ni o ẹbọ yìí sì ni ẹbọ tó pamọ́ ni ẹbọ tó ṣe kí ni ẹbọ tó pamọ́ ni so ọba àlékiọlá kó fi ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kò ń jẹ́ dáadáa o wọ́n ní fàyàkọ̀ọ́ fil akbar kashirikil munafiqin wọ́n ní gbà míì ni àwọn ilé ìta wa sọ yìí yajuzu an yuksamu shirku ila na'in faqat akbar wa asgaru amma shirku al-khafi fa innahu yawmuhuma wọ́n ní ṣẹ́rí tó pamọ́ ìgbà míì ó lè wọnú ẹbọ ńlá ó sì lè wọnú ẹbọ kékeré wọ́n ní nínú àwọn ẹbọ tó máa shirku al-munafiqin ẹbọ táwọn mùnáfìkì máa ń ṣe mùnáfìkì mùsùlùmí ni ṣùgbọ́n ó pe mùsùlùmí lára ni ẹ̀mí ẹ̀ ńkọ́ kò kí ń ṣe mùsùlùmí torí pé àwọn ẹni yukhfuna aqaidahum al-batila ìgbàgbọ́ wọn wọ́n máa ń fi pamọ́ ni wayatazaharuna bil-islami riya'an wọ́n máa fi islam hàn ẹjọ́ máa kírun ẹjọ́ máa gbàwẹ̀ ṣùgbọ́n tí ọgbọ́n egun bá dé wọ́n jọ ń lọ ni tó bá dàsìkò àwọn onígbóno wọ́n jọ ń lọ ni tó bá tún ṣe ẹ̀yọ̀ ní Lagos Island wọ́n tún jọ ń lọ ni wọ́n lè sọ pé ẹ̀ carnival ni ẹ̀ tourism ni gbogbo eléyìí pátápátá ẹbọ ni o wà kọ́ fa àlà ń fúsì hìm àbí torí wọn àwọn ẹ̀tọ́ kan wà tá ní rí gbà wàyà kó ló fi asgar kàríyá ì ẹ wá rí ìmá òun á máa bọ́ sí abẹ́ kékeré ń tiẹ̀ tó kọ́nà ọba kó fi ẹnì kọ̀ọ̀kan wá ṣe kò ń ní ṣókí gẹ́gẹ́ bí àfa ṣe mú wa kọ́nà ọba àlejò ọlá kó fi wá ṣe kò ń jẹ́ dáadáa ilé tó tẹ̀lé tí wọ́n sọ ní ṣókí òun náà ní ọ̀rọ̀ nípa al ehsan al-ihsan gẹ́gẹ́ bá nọ́bí sallallahu alaihi wasallam bó ṣe sọ wípé an ta'budu Allah òun náà fa illam takun fa innahu yarak tó o bá ti ẹ̀rọ ọlọ́run kò al-ihsan ipò kan tó ga jùlọ ni nínú gbogbo kí èèyàn dé ipò ẹ̀ṣáà ipò pé ẹ̀mí èèyàn ti di ọlọ́pàá tó ń ṣọ̀yàn káàkiri gbogbo ibi téèyàn bá wà èèyàn máa ń fìlè kọ́nà ọba ń rí yàn téèyàn bá dé ipò yìí òun lèèyàn ṣe ṣoríire kọ́nà má ṣe jẹ́ aṣoríire téèyàn bá lóun dé ipò ẹ̀ṣáà nínú tó kó sínú àtàwákùlù ìmágbára lọ́lọ́run ẹni tó bá ń rí ọlọ́run bàbá tó ń sin náà bí fún rí ọlọ́run irú ẹni bí àmágbára lọ́lọ́run nínú ẹni àlèsìkọ́mọ̀ ìdúró déédéé àtàkùwà ìpayọ náà ọba alọ́kọ́ṣíyà ìmáfẹ̀rú ọlọ́wọ́n ọba gbogbo àwọn eléyìí náà ni ẹ̀sán olóko sínú wàmúlázàmọ̀tò tọ́à àti ìmásin lọ́wọ́n ọba ní gbogbo ọgbà torí ẹ tó wu ọlọ́run bàbá yìí tó ń dàbí fún rí ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ a máa ti ju ọlọ́run ọba lékè ọlá tó bá fẹ́ ṣe aburú torí pé òun pé òun rí ọlọ́run ọba ìyá máa ti kúrò bí aburú ọjọ́ tó bá fẹ́ ṣe dáadáa a máa encourage ẹ̀ torí pé ó ti náà gẹ́gẹ́ bí fún rí ọlọ́run ọba lékè ọlá ni kọ́nà kó fi wá ṣe kò ń yẹ dáadáa náà inshallah tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ nípa àdárùsù àsáàdì ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹfà tó sì jẹ́ pé tí wọ́n fi ń ṣàlàyé fún wa òun náà ni ṣùrútù sọ̀dà kí ni àwọn májẹ̀mú ìrun kíkí so àwọn èyí tá a ti ń kà lọ látijọ́ yìí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn eléyìí táwa fẹ́ bọ́ sí sìn ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ fíkè pàápàá jùlọ fíkè hùsọ̀dà ọ̀rọ̀ nípa ìrun kíkí abẹ̀lọ́ ọba kò fi wá ṣe kò ní ẹ̀dàdà wasallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana